والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله غفور رحيم وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما الله bá لين lẹ́yìn ìgbà tí ó ti pàápàá jùlọ obìnrin tó ṣàkíyèsí wípé ọkọ òun ó dàbí ìgbà tí ọfẹ pàǹtì ọfẹ takété sóun irú obìnrin yìí islam kọ̀ pé kó ṣe làákàyè islam kọ pé kó ṣe làákàyè kó fura kọ́ mọ̀ yìí pé ó dàbí ẹni wípé ọkọ fẹ́ panitì ọkọ fẹ́ takété sí ni ohun tó léwu gan ni kò sí ní tó burú kò sẹ́sẹ̀ nínú kóhun àtọkọ kó wọn jọ ṣe àtúnṣe láàrin ara wọn àtúnṣe lórí wípé. ó lè fi apá kan nínú tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ sílẹ̀ ọkọ kọ́mọ̀wulẹ̀ dààmú má torí kí ó lè bá máa jẹ́ ìyàwó títí láéláé yìí Islam ní kò sí tó burú mbẹ a sì rí àwọn àpèjúwe gẹ́gẹ́ ti ìyá ńlá wa Sauda. بنت زمعة رضي الله عنها gẹ́gẹ́ bó ti ṣe fi ọjọ́ rẹ̀ lẹ̀ fún ìyá ńlá wa Aisha radiyallahu anha irú rẹ̀ míì náà ó tún ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá láti ọ̀dọ̀ Sa'id ibn al-Musayyab rahimahullah. ó ní ọmọ muhammed ọmọbìnrin muhammed ibn maslama ọ̀kan nínú àwọn sàábé ọmọbìnrin rẹ̀ kan ó jẹ́ ìyàwó fún sàábé mi torúkọ tiẹ̀ ń jẹ́ Rafi' ọmọ Khadij Rafi' ọmọ Khadij yìí ó wá kórìíra ìyàwó rẹ̀ yìí ó kórìíra nǹkan kan lára bóyá tí kò ti dàgbà ní àbí nǹkan mi wọn wá ń gbèrò àti kọ ìyàwó yìí sílẹ̀ ìyàwó wa fura ìyàwó ni la tutallaqni má sì kọ̀ mí sílẹ̀ o waqsim li ma bada lak wù ọ́ ní kọ́ ọ̀nà fún mi mọ́kọ́ mi lẹ̀ o ntọ́ba wù ọ́ ní kọ́ ọ̀nà fún mi. eléyìí náà náà tún ṣẹlẹ̀ torí ẹ obìnrin bá ti fura wípé ọkọ òun kò fẹ́ nífẹ̀ẹ́ òun má lọ tààrà wọ́n dàbí ìgbà tó ṣe wípé òun ti fẹ́ dẹrù lọ́rùn rẹ̀ léyìí tó sì wípé tọkùnrin bá ti rí pé obìnrin ti di ẹrù lọ́rùn òun. ọ̀nà àti bọ́ọ̀lẹ̀ ní ọ̀nà wa kóbìnrin kó tètè gbọ́n kọ́ máa bí ó ti ṣe ṣe àtúnṣe ọ̀rọ̀ ara rẹ̀ ọlọ́run bá ní ẹsẹ̀ àtúnṣe àtúnṣe òun ló lóore jù àtúnṣe ló lóore jù àwọn olùmọ́ni wọ́n sọ́lù khayr ṣé àtúnṣe láàrin ọkọ àtìyàwó kí ìkọ̀sílẹ̀ ọmọ bá wáyé ló lóore jùlọ lọ́wọ́n bá ń sọ ń bí ni nítorí wípé ọ̀rọ̀ lọ́kọláyà ńlá bá débẹ̀ àbí gbogbo àtúnṣe yòówù tí àwọn èèyàn bá ṣe láàrin èèyàn sí èèyàn kò bá àwọn jẹ láàrin ọkọ síyàwó bóyá láàrin bàbá sọ́mọ bóyá láàrin ẹ̀gbọ́n sábúrò bóyá láàrin ọ̀gá sọmaṣẹ́ bóyá láàrin ìmáàmù àtàwọn jàmá rẹ̀ bóyá bóyá gbogbo àtúnṣe ṣé àyà yìí kárí gbogbo àtúnṣe pé gbogbo àtúnṣe ló lóore ju àìsàtúnṣe lọ ọ̀rọ̀ oríṣi méjì ńlọ́wọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ apá kan nínú wa wọ́n ní wọ́n sọ́lù xeyìr tọ́lọ́wọ́n bá sọ nínú àyà yìí ṣíṣe àtúnṣe láàrin ọkọ àtìyàwó wọ́n ní ló lóore jù ká má jẹ́ kí kíkọ́ ọlẹ́ wáyé ṣíṣe àtúnṣe láàrin ọkọ àtìyàwó rẹ̀ ní tó lóore jù òun lọ yẹ ká sánà fún ká má sì jẹ́ kí kíkọ́ ọlẹ́ ní kí ló fà á torí alif wàlám eléyìí tó wá lára wọ́sọ̀lẹ̀ wọ́n ní lẹ́lẹ́àdẹ̀ dìkìrì ó sí ohun tá a ti wí ṣáájú ni ìyẹn ni pé ṣíṣe àtúnṣe o láàrin obìnrin tí ń bẹ̀rù kọkọ wọn mọ́kọ̀ ńlẹ̀ àtọkọ rẹ̀ tó ṣeé ṣe kọ́kọ́ ọ̀lẹ̀ ló lóore ju ká má ṣàtúnṣe láàrin wọn lọ. àwọn tí wọ́n sọ yìí pé was-sulhu khair gbogbo àtúnṣe òun ló lóore jù àwọn sọ yìí pé ohun tó fà ó pé alif wa tó wá níbẹ̀ yẹn lil-istaghraq al ó wá ní láti fi kárí gbogbo ó túmọ̀ sí pé gbogbo àtúnṣe ń kọ́ ó lóore ju gbogbo àìsàtúnṣe lọ torí pé nínú ilmi usul al-fiqh wọ́n ní gbogbo gbólóhùn idha tahallat bil alif wal lam fa innahu yufidu al-umum gbólóhùn tó bá ti ní alif wal lam lára tó jẹ́ ismu jins ó máa ń túmọ̀ sí pé gbogbo nǹkan. apá kan nínú àwọn olùmọ̀ táwọn mú bẹ̀ ni pé àtúnṣe láàrin ìyàwó láyà ń sọ àwọn kan sì sọ pé gbogbo àtúnṣe ni gbogbo àtúnṣe ó lágbára ju pípé àtúnṣe láàrin ọkọ àti ìyàwó lọ túrẹ̀ si ṣe jẹ́ pé abala eléyìí nínú àyà yìí náà la máa ń lò lọ́pọ̀lọpọ̀ nígbà tá a máa ń pa pípé káwọn èèyàn má ọlọ́gba ṣèpáàní láyè ẹ̀ríkọ́ àmà ní ṣèbọ́lá sọ pé was-sulhu khayr torí pé al-ibratu bi'umumi al-lafzi la bi khususi al-mawrid ntí a fẹ́ lò òun náà ní gbígbóló yẹn fẹ́ ó gbòòrò kìí ṣe àyè tí gbóló yẹn kàn ti wá iná láṣẹ gbóló yẹn má lórí ẹ̀ torí ẹ̀ was-sulhu khayrun da'iman fi kulli mawdi' kásẹ̀ dá kásà túnṣe ó lóore jù ní gbogbo ìgbà ní gbogbo ààyè àtúnṣe ó lóore jù kí nǹkan dàrú kó bàjẹ́ lọ torí ẹ̀ àwọn alátúnṣe iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe o iṣẹ́ olóore ni wọ́n ń ṣe gbogbo àwùjọ tó bá sì lẹ́ni tí ó máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn nítorí ni wọ́n ń ṣe àmì tí ọlọ́run bá ń tọ́ka sí láàrin ọkọ àtìyàwó ẹ̀ ètò súnmọ́ ni wípé. ẹ kọjá kó àwọn méjèèjì ni wọn ṣàtúnṣe o tóró ń lọ dájú tó bá ara wọn ní kẹta sí lọ dájú síbí wọn náà mọ̀ wípé ọ̀pọ̀ àìmọye ló ti ṣẹlẹ̀ láàrin ìwà àtìyàwó rẹ tó sọ wípé ẹ̀yin méjèèjì náà lọ́lọ́run sì fún yín parí láì jẹ́ pé ara ilé pẹ́ wọ́n rí i pé ìrẹ́pọ̀ tún ti dé àwọn èèyàn ará léèrè ọmọjà ọkàn jọ pé wọ́n ń jà ní sẹ́wọ̀n kó àwọn ọ̀fẹ́ kí wọ́n pé ẹ̀ǹsà ń jà náà so tẹ́ ẹ bá rí i parí láàrin ara yín ló lóore jù ṣùgbọ́n tó bá wá kan ipa àbára àtàgbọ́ ó yẹ kó jẹ́ pé mọ̀lẹ́bí ọkọ àti mọ̀lẹ́bí ìyàwó àwọn ni wọ́n dá sí tọrọ yẹn fi yanjú torí pọ́kà àwọn gbangbangban ju ẹlòmíì lọ ètò sì súnmọ́ oníkíkò ní wo àwọn mọ̀lẹ́bí yẹn káàárín àwọn ọmọ àwọn kọ́ dàrú torí ẹ̀ tẹ̀yìn ọ̀gá ti rí yanjú bá wọn àjẹkẹ́ kẹwà ẹni tí yóò bá yín yanjú rẹ̀. was-sulhu khair àtúnṣe ló lóore jù ìdí ni wípé ẹni tá a ti jọ wà ẹni tá a ti jọ wà tá a ti jọ gbé ọ̀dájú bẹ́ẹ̀ bímọ bẹ́ẹ̀ bímọ òòrè kan ti wà rìn yín bẹ́ẹ̀ bímọ fúnra yín bẹ́ẹ̀ bímọ fúnra yín ẹ ti bímọ fúnra yín ẹ ti jọ wà orí kan ti wà láàrin yín náà lọ́lọ́run bá fi sọ yìí pé وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا نبي قلنا بان سويبي ìṣeéṣe kẹ́nìkan nínú yín kó fẹ́ fi ìyàwó kan pààrọ̀ míì kọjá yìí pé tún níyàwó ọwọ́ afẹ́ fẹ́ ìyàwó mi kò sì fẹ́ kí ìyàwó òun jù kan lọ ọwọ́ afẹ́ kọ ètò tí wà ń lé ilẹ̀ tẹ́lẹ̀ ètò tí wà ń lé tẹ́lẹ̀ ọ̀fẹ́ kọ́lẹ̀ kò lè bá fẹ́ mi wálé tọ́ o ti wá fún ìyàwó tó ọfẹ́ kọ́lẹ̀ o ti fún lẹ́rù gold ẹrù wúrà ló ti fún un ṣé nígbà tó ti jẹ́ pé kíkọ́ ọ̀lẹ̀ lọ fẹ́ kó ńlẹ̀ ní ìsìnkú àwọn ọlọ́lẹ̀ rẹ̀ tó fẹ́ẹ́ fẹ́ lómi pààrọ̀ rẹ̀ ṣé wọ́n á tọ́ kọ́ gba nǹkan kan nínú ẹrù tó ti fún yàn ọlọ́run bá ní ọgbọ́dọ̀ gba nǹkan nínú rẹ̀ ọlọ́run lọ gbọ́dọ̀ gba nǹkan nínú rẹ̀ ọlọ́run á ń sọ sábàbí tó fi gbọ́dọ̀ gba nǹkan nínú rẹ̀ ọlọ́run ni wa kayfa báwo lẹ́sìn gba nǹkan kan nínú tẹ́tí fún àwọn ìyàwó yín yìí rí ní ìgbà tó ṣe pé apá kan yín ó ti fara nu apá kejì ọ̀wọ́ pé ẹ fara nura yín ẹ ní ẹ rí ara yín kò lè mú kọ́jẹ́tọ̀ fún ọ láti wá pé gbogbo góòlù tó ra fún gbogbo ẹrù tó ra fún kò gbọdọ̀ kó nǹkan kan lọ tẹbi kólófó lọ́wọ́ bí bó ṣe wá láì mú nǹkan kan wá ní ọ̀padà á ah, ọlọ́run náà wọ́n gbà bẹ́ẹ̀. kò tí ì sọmọ bá kìí ṣe tọmọ lọ́lọ́run tún ní kẹ́ ẹ wò ẹ mọ̀ pé ọmọ àlékún lórí àlékún tún lè ló wá nǹkan kan nínú tó ti fún nígbà tó jẹ́ pé al ibi tó náà ọkùnrin bóbìnrin lò wọn jọ níbàṣírí pọ̀ ẹ rí i pé àwọn gbólóhùn tó lọ́wọ́ bá ń lò àwọn gbólóhùn tó sì pé olóye lọ̀rọ̀ òye ni ọlọ́run bá yìí sọ pé ẹ ẹ bára ẹ ṣe kìnnì kan hmm. torí ẹ ìní Ibn Abbas radiyallahu anhuma ẹ sọ pé abahimu ma abahama Allah abahimu ma abahama Allah ògbóntọ́lọ́ ń gbé pamọ́ ẹ̀yin náà máa gbé pamọ́. báwo lẹ́sẹ̀ gba nǹkan kan nínú ẹ̀ nígbà tápá kan nínú tó ti fara nura pẹ̀lú apá kejì ẹnìkan á ní ni tó máa fara nura kò burú lọ́kọ́ yorùbá tó eléyìí ó túmọ̀ sí wípé ká ṣàtúnṣe ló lóore jù nídìí pé ẹ̀sìn fẹ́ ṣàtúnṣe oríṣiríṣi ìṣòro ó lè bá yín pàdé ó lè jẹ́ pé ọ̀kan nínú àwọn tí ó fẹ́ sibọlọ ti sọ fún anu ayé àyíká náà yìí pé wà uhdiratil anfus ash-shah ẹ ẹ ìsà ẹ̀mí ẹ̀mí ahun ẹ̀mí ahun ó mà ti gbinlẹ̀ ó ti ráàyè jókòó sínú gbogbo ẹ̀mí eléyìí ó ń bẹ nínú sábàbí ńlá tó lè mọ mú kàtúnṣe ó ṣe é ṣe wáyé láàrin ọkọ àtìyàwó tí wọn tí ọkọ fẹ́ kọ̀yìn síyàwó. Si ìdí ni pé obìnrin òun lè má fẹ́ gbọ́ àgbọ́yé kí ni túmọ̀ pé òun ò wú má ó lè má fẹ́ gbọ́ àgbọ́yé rẹ̀ torí pé òun á máa claim wípé ṣebí jẹ́jẹ́jẹ́jẹ́ òun lòún wà tẹ́lẹ̀ òun náà ló rọ̀ ló lòún fẹ́ fẹ́ òun you are the most beautiful lady in my life you are the most kìnnìkan kìnnìkan kò burú òun ti gbàgbé pé nígbà yẹn nù ìgbà yẹn nù ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ ọjọ́ ń gorí ọjọ́ àwọn ọkùnrin gan-an síbòsí wà tẹ́lẹ̀ lọ wà ní yìí síbòsí wà tẹ́lẹ̀ lọ wà tẹ́lẹ̀ imú rẹ̀ rọra ṣe ṣoṣo dáadáa nísìnyí imú ti ń ṣe rẹpẹtẹ torí díẹ̀díẹ̀ lọ ń lọ díẹ̀díẹ̀ nìyẹn sòtẹ́lẹ̀ awọ rẹ̀ ó dán ni ó dán nísìnyí àwọn ti ń ṣe sàpàtì tẹ́lẹ̀ tó bá sọ̀rọ̀ láì fọnu fúnjọ́ mẹ́ta ẹnu rẹ̀ ọmọ àrùn bíi mílìkì ni ti bíbí káwọn èèyàn máa pọn lá nísìnyí à Allahu akbar tó o bá yanu báyìí kálukú ti kọ́kọ́ máa gbé ìmúsẹ́ kí ló dé kí ló sí ọ ọmọ pọ̀ ń lọ díẹ̀díẹ̀ nù so bẹ́ẹ̀ náà lọkùnrin so obìnrin wa ń kọ́ ṣùgbọ́n ìdí tó fi jẹ́ pọ́n hàn jù lọ́dọ̀ tóbi ó ní pé ọkùnrin lọ fẹ́ lé kìí sùn lọ fi ọkọ lé ọkùnrin tó sì fẹ́ lẹ́yìn ó ní nǹkan tó rí tó fi wù tó fi fẹ́ kìí kúkú sùn nìkan lóbìnrin tó rí rí kìí sì sùn nìkan lóbìnrin tó wà tó fẹ́ lọ́kọ ṣùgbọ́n nǹkan kan ló rí lára tiẹ̀ tó fi wù tó fi fẹ́ ọ iná lọ́fà ló fi jẹ́ pé àwọn obìnrin àwọn náà wọ́n lè máa dá bí ọgbọ́n lóòrèkóòrè kọ́ máa bí ọkọ rẹ̀ léèrè pé ẹ dákun kí lẹ́yìn rí gan tẹ́ fi fẹ́ mi pé ọ̀rọ̀ pọ̀ nù wí kọ́bọ̀ tọ́ wọ́n fẹ́ mọ̀ torí tó bá máa ń tó fà tó fi fẹ́ òun kó òun mójútó nǹkan òun torí kó òun lè bá pẹ́ nílé ọkọ so ntí ọkọ rí ó lè má màá ń gbà mí kí lòun rí tó ń fi fẹ́ torí ẹlòmíì ó fẹ́ yàwó látàrí pé wọ́n rọ́ọ̀ṣì ẹ̀ bọ́ọ̀ bá mú yàwó àtijọ́ ọdún tí ń bọ̀ á fẹ́ yàwó fún un náà àwọn òpè ọkàn lábùkù díẹ̀ a graduate for that matter kó adé kó wọ́n fẹ́ yàwó fún un pé ẹjọ́ sá báwo lẹ ṣe rí ìyàwó yín ah, dáàdì lọ fẹ́ fún mi ṣé ẹ ti rí ni dáàdì ọ náà wọ́n fẹ́ bọ̀ mí lọ́rùn so ẹ mọ̀ pé ìwọ mọ̀ wò pé ọkàn lábùkù sòdádìí rẹ̀ wá sọ pé títí ọdún tí mo tọ́ ọba múyàwó wa lọ́ba kan rẹ̀ nìkan pé tí wọ́n sàgbà pọ̀ fẹ̀mí ó lòún gbàtọ̀ ó ti á lọ ẹlòmíì wà bẹ́ẹ̀ kọ́ mọ́ńtọ́fà tó fi tó fi fi obìnrin ju pé bàbá òun o wọ́n fúnlẹ̀ mú un lọ. ìwọ tó wọ́n fẹ́ yàwó ó ṣe é ṣe kọ́ mọ́ńtọ́fà tó fi fẹ́ ó ṣe é ṣe kọ́ mọ́ mọ́ńtọ́fà fi fẹ́ lànà fífi ń pa wa pé fọ́ọ̀fọ́ọ̀ bìdá ti dín tẹ́rìbẹ́tì ẹ̀dá ẹni tó lẹ́sìn ní kọ́ fẹ́ tó o bá kùnà láti fẹ́ ọmọbìnrin tó lẹ́sìn wàá di òmúlẹ̀mófo ìpè lásán lọ́ba lọ́wọ́ rẹ̀ ó rò pé nǹkan gidi ló ló mú ni ni torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ọkùnrin nígbà tó sekú ńlọ ọmọ tó fà tó ń fi fi obìnrin ó lè yá bí ọba sì mọ́ kò ní wù láti máa náwó lé kò ní wù láti máa náwó lé lórí torí ẹ ẹ̀mí ahun yóò máa ti ọkùnrin yẹn lọ sídìí pé òun kọ ọ lẹ náà ni kí láǹfààní tí ó wùyàn téèyàn sì náwó lé lórí. obìnrin sì máa wò pé kí ni òun ò fìgbẹ́ rẹ́ra èyí sì ṣe pé òun ọ̀dá mọ́ bóun ṣe wà náà ló ń wà kò sí ní tó yí padà kí á ló dé àtà ló fún olóògùn jẹ torí wọn máa rò pé wọn ti fún ọ ní nǹkan jẹ ni kí ni wọn fún jẹ tẹ́lẹ̀ tó fi wù so torí ẹ̀ ló ṣe jẹ́ pé bí ọjọ́ bá ti ń sún síwájú ó yẹ kéèyàn máa dẹ díẹ̀ kó jẹ́ pé ìtapá kankan obìnrin kó dínkù kó dínkù torí pé bílẹ̀ ṣe ń sún sílẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni lẹ́vù rẹ̀ ń dínkù bẹ́ẹ̀ ni máàkì rẹ̀ ń dínkù lọ́dọ̀ ọkọ bẹ́ẹ̀ ni ń dínkù lọ́dọ̀ ọkọ tó ń wo pétọ̀ kò burú burú islam mà dáa pọ̀ o islam dáa pọ̀ ẹ rí i pé nínú islam islam ló lè fẹ́ àwọn mẹ́rin kì í ṣe pé kò lé kan fún kan fa àmọ́ tó bá wù ọ́ lé wọ́n lọ́n tún ní kò burú o kò burú àmọ́ tọ́ ẹ kí n ọ̀rọ̀ aláàánú so àmọ́ tí wọ́n fẹ́ fààyàn ní ìsìn ni pé ìgbà tí islam gbà kọ́ fẹ́ àwọn mẹ́rin ẹ kọ́ àwọn lànà kan wọ́n ní kò gbọdọ̀ fẹ́ àwọn méjì rárá ni bó tilẹ̀ jẹ́ pé kò sí lákọọ́lẹ̀ nǹkan kan rò ní. ẹnu pẹ̀lú àwọn eléyìí àsìkò tí ìyàwó kan tó ní tí ọba ti sùn kí ni wọ́n máa ṣe àlè mẹ́ẹ̀ẹ́dógún ni fẹ́mi sasa ẹni sasa sasa àwọn tí èsè mùsùlùmí ni ọ̀la lè lọ́kùnrin àti lóbi tó ìsìláàmù sì gbà pé kò fẹ́ ìyàwó mẹ́rin kálukú kọ́ wà láyé rẹ̀ tí wọ́n bá wá fẹ́ ṣàtúnṣe ọkọ lè máa wọ pé kí ni kí wọn máa náwó lé lórí sí ma ẹfẹ ẹfẹ kàn kó ń padà sínú wàhálà ìyàwó náà sì máa wọ pé ẹ̀tọ́ mi kan tí máa fi lé òsì o torí ọmọ olórí ibú kan tó lọ gbé wá tá a lórí ibú nítorí wọn máa ronú pé ńgbà tó ti fẹ́yàwó mi ẹ̀rọ á ní kó o step down ṣe náà ló ń wá di olóòórùn gbà náà ló ń wá dáa má àádọ́ náà owó ni ọ̀rọ̀ náà bàbá rẹ̀ nù torí pé nítorí kó wọn máa mà ní pé hey bàbá yìí mà ló ní ká wá làá mà fi bẹ́ẹ̀ lé yìí bá a bá ti gun kiri kọjá ewé á mà jábọ̀ ni sùkọ́ wá fura wọn làwọn náà bí owó àwọn ọjọ́ ti fi kíníkà bí kíníkà kó ọlọ́ọ̀nà lé bàbá rẹ̀ torí ẹ̀ kó wọn má bàa lọ́ọ̀nà lé bàbá rẹ̀ lọ́lọ́wọ́n bá fi ń pa kíyèsí pé ìgbà tó bá ti fura pé ìlọ́fẹ́ yá lójijì láì di ẹrù tètè pàkíyèsí ọkọ sọ fún pé ten thousand ten ná lé mi lórí láàrin oṣù mẹ́ta láàrin oṣù mẹ́ta mẹ́ta ah ìbá sì múnú rẹ̀ kẹ́ máa ná láwọn ọmọ lórí èmi ti débì kan ẹ lè máa mánéjì ara mi pẹ̀lú two thousand five seven five tó kù yẹn máa fi tọ́jú àwọn ọmọ ah yóò dà fún ọ yóò dà fún ọ ní ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ kóbìnrin rere ni ẹ́ sẹ́wọ̀n kọkùnrin mi ọ̀sọ̀ bẹ́ẹ̀ so tó náà bá já hun ọ̀daràn pé ọ̀há mọ̀ obìnrin rere nígbà tí ń bímọ obìnrin bú ni so ó lè wo yí pé ó ti fún ní aláwáǹsì seven thousand five kó ní máa gbélé ayé rẹ̀ máa ṣe ọ̀dọ̀ òun kò sí wàhálà tó tó o bá sọ díẹ̀ lẹ́nu ẹ̀tọ́ rẹ̀ tóun náà ti lé ọ lórí kódà kó mọ́ tonti ná tẹ́lẹ̀ látàrí pé wọ́n ti sọ́ọ́lẹ̀ tẹ́ǹjọ́ ń bẹ lálàáfíà tẹ́ẹ̀tú àṣírí ara yín fáráyé ó lóore jù gẹ́gẹ́ gbogbo èèyàn tó wá gbọ́ ń pa pọ́sẹ̀lẹ̀ ìní ọba yín ṣàtúnṣe o èèyàn púpọ̀ ọmọ pàtẹ́wọ́ ni pé yẹ́s ti wá ṣẹlẹ̀ báyìí yorùbá wọn rà tún mójú jẹ ní ah, ẹ gbọ́ pé ṣé pé <laughs> ní tẹ́ ti mọ̀ tẹ́ pé ni wọ́n fi ń sọ̀rọ̀ tí kò sí ń bọ̀ lọ́ọ̀kan so subhanallah ṣé ọwọ amadu de tiwọn àbí wọ́n tètè ṣàtúnṣe ara rẹ̀ ọlọ ẹ̀ ṣàtúnṣe torí pé àtúnṣe ló lóore jù àtúnṣe lóore jù kẹ́ kọ́ra yín àtúnṣe ó lóore jù kẹ́ kọ́ra yín o tẹ́lẹ̀ ọwọ́ fámìlì yín náà lọ́ọ́ wọ́n mọ̀ ní ìsìn tó ti fẹ́yàwó fámìlì rẹ máa ti ń pọ̀ nù torí fámìlì ìyàwó rẹ bọ́ fẹ́ bọ̀ kọ̀ ara fámìlì rẹ náà ni lọ́nà wo tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn ó pè wọn salamu alaykum a ah, ẹ mọ̀ kú oríire yìí o ọlọ́run fa àlùbáríkà sí o ṣé tí ọba sí ọmọ wọn ti ń bẹ lọ́dọ̀ rẹ àìmọye ẹni tí rere ṣẹlẹ̀ sí tọ́wọ́ tí ẹ̀ ní ṣe bí ìgbà tó ọ̀rẹ́ nìkan táburú bá sì ṣẹlẹ̀ bọ́ọ̀ bá lè lọ ó pè ah, ẹ pẹ̀lẹ́ o ẹkú ẹ̀yìn wọn o Ọlọ́run foríjì wọn o Ọlọ́run kẹ́ wọn o Ọlọ́run gẹ̀ wọn o tí o bá sì pé ọmọ wọn bẹ lọ́dọ̀ rẹ àìmọye ẹni tó kú lónìí. so eléyìí bẹ́ẹ̀ náà ni tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn náà lágbọn fámìlì rẹ ìyàwó rẹ ó ti sọ fáwọn èèyàn tiẹ̀ náà pé ah, ẹ pọ̀kọ wọn ẹ̀yìn báyìí báyìí ní nǹkan tó ṣẹlẹ̀ o ẹ̀yìn kọ́dà ẹ̀yìn bàbá wọn o kọ́dà wọn ra mọ́tò o àwọn náà bá tún máa pè tani gun ṣe bí dáadáa pé a ti fẹ́ra wa ni ṣùgbọ́n náà níta ìdábà ṣẹlẹ̀ yóò tún sọ fún wọn so that ìrẹ́pọ̀ yẹn ó fi máa pọ̀ sí i àṣetí yẹn bá wà láyé tó ṣe lé ayé tí ò fẹ́ yàwó tó ṣe lé ayé tí ò lọ́kọ ìwọ̀nba díẹ̀ bó ṣe máa náà ní ọmọ èèyàn kan àti kò mọ̀ pọ̀ ń ajẹ́pọ̀ orí ńlá ń bẹ́ẹ̀ ẹ̀fẹ́ ra yín yìí ìdùnnú tó sì ga ń bẹ nínú kọ́mọ́jà akramakumullah nígbà tó bá ti lè já tó bá ti já pínrín subhanallah ẹ rí i pé gbogbo ń lórí pa obìnrin yun nílé rẹ̀ lọ́mọ wọn náà láti parẹ́ lọ́mọ wọn náà láti parẹ́ èyí tẹ́kísà lásán ọ̀bá ṣe parẹ́ ẹ̀ ní kọ́ láti pé kún fi parẹ́ sódà tó tiẹ̀ fẹ́ gbàgbé rẹ̀ nù gbogbo gbèsè ayé rẹ̀ òun náà níbi tó náà bá wà yóò máa pa gbogbo orí pa tiẹ̀ náà tó bá sẹ́kù rẹ̀ tó bá ronú tó dórí rẹ̀ ń jọkọ̀ pé kí ni tani ta náà ganan ní rubbish tó wọ́n náà ti rí tí wọ́n rẹ́ni àwọn àdì rubbish tó ẹ kíní kan bàbá rẹ̀ ẹ kíní kan ìyá rẹ̀ kíní kan fámìlì rẹ̀ ó rí i pé gbogbo sẹ́ẹ̀tì rẹ̀ ló mú lọ́mọ kọ́kọ́ pa àwọn nọ́mbà rẹ̀ lọ́kọ̀ọ̀kan wọn máa parí lọ́kọ̀ọ̀kan pé delete delete delete delete ah ọlọ́mọdé wọn delete wa <laughs> so ọwọ́ á delete gbogbo ẹ lọ wọ́n máa rí ọ pé ah, bàbá mo rí i pé ẹ mú sẹ́ẹ̀tì lọ ẹ ń delete yes mo ń delete mo ń delete àwọn nọ́mbà jatijati kan ni mo ewo gbogbo lẹ́sẹ̀ kí jatijati bọ́nu sẹ́ẹ̀tì tẹ́lẹ̀ àwọn ni mo ń gbé kúònù sẹ́ẹ̀tì la ilaha illallah kódà èyí tó bá ṣẹ́kù nínú sẹ́ẹ̀tì rẹ̀ ńṣe lọ pé kó lè bá a nífura tó bá yẹ pé ẹnìkan nu wọ́n ṣèṣì pé pé òun ò ní dáhùn la ilaha nǹkan bàjẹ́ àbí bàjẹ́ lọ́ọ̀kan nu fa tẹ́ pàdé ńjọ́ kan kọ́ o ti ma ojú dì má gbárí ọba sókun ojú ọmọ bọ́ńbọ́ pé tí ọba bá fàyà gbára ọmọ. náà nítorí pé tẹ bá ríra yìí ah bàbá ẹ máa wọlé ẹ máa rọra ah ẹ wá dùgbò wa ni ah láìla yọ wá di pé oná ọmọ wúkú ọmọ burúkú oníbọ̀n tọ́ tí ọba yíyá lọ́nà tí mo bá fi nǹkan gbá orí wèrè <laughs> subhanallah inú ọ̀fà ló fi jẹ́ pé ẹlẹgẹ́ nǹkan ẹni ẹ rí i pé àwọn èèyàn tí wọ́n máa wọra wọn dáadáa tí wọ́n sì jọ rẹ́pọ̀ dáadáa kìí sábà wù wọ́n kí à ń fẹ́ ọmọ ara ẹni ọwọ́ àmì abẹ́ ìfura bẹ́ẹ̀ nítorí à ń fẹ́ ọmọ ara ẹni tó bá wà rìn yín torí ọjọ́ tí ọba bàjẹ́ mi ẹ ní wo pé ìrẹ́pọ̀ yín mà lágbára ju gbogbo à ẹ̀dọ̀ta ara yín ẹ̀dọ̀ta ara yín torí di eléyìí àtúnṣe lọ́dà jù gbogbo ìgbà tí ọkọ àtìyàwó bá sì lè máa ṣàtúnṣe wọn láì gbọ́ ẹnìkankan gbọ́ wàláì lọ́dàájú lọ́dàájú ṣùgbọ́n àwọn bàbá kan wà tó ń jẹ́ bàbá aláṣejù bàbá ìyàwó aláṣejù wọn wà ẹ ti fẹ́ràn ayé tọdún márùn bàbá ọmọ wa pe ọkọ ọmọ pé ṣé ọmọ mi ọmọ gbọ́ ọ lẹ́nu àkógbó mi lẹ́nu alhamdulilah bí n bá ń ṣe kẹ́kọ̀ọ́ sọ fún mi o. <laughs> ọbẹ ma máa tẹná wá nǹkan sọ fún mi tó rọrọ àwọn obìnrin ọgbà bẹ́ẹ̀ o kò ṣe dáadáa náà ní kẹtí ń gbogbo ìgbà náà ò rí bọ́sà ìdá ọ̀dà ọ̀dà ọba tó ti ṣe sáà mo ní sí ọmọ yìí ọmọ ti wọ kí ló ẹfọ máa lé lópin ìgbà tí wọn sọ fún ọ pé nǹkan kan kò sí ń náà àdúrà ní kẹ́ ẹ máa àbí bí bàbá ìyàwó tiẹ̀ tó bímọ fún ọ bóun ṣe ń pè nù bí ṣe ń pè wọnù ńgbà tó fẹ́ dalẹ ọkọ ọmọ ẹ má dìímọ ọkùnrin mi náà da bàbá ìyàwó ní ọsọdẹ yẹn bù torí ńgbà tí tí ń bá ti òun náà máa ṣe tí ìyàwó fi tó ti báyìí á wá sọ pé obìnrin á sẹ́wọ̀n pé wọn náà ló tún máa lọ ọmọ lẹ́sẹ̀ ló tún máa bàbá wà dàgọ̀ bàbá tó yẹ ọmọ wọn wà torí ẹ ẹ má bẹ́ẹ̀ bá ti fọmọ lọ́kọ àdúrà ni kẹ́ máa lọ ẹ sì má pé sí nǹkan ọmọ ẹsẹlẹ ọlọ́run ní aburú ẹ tí ọkọ ọmọ yín bá ní kinní kan oṣù níyà rẹ onímọ̀lẹ́bí ẹ̀yẹ́jú rẹ̀ ń lè yín torí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tèmi náà ń bẹ lára mi bẹ́ẹ̀ bá yẹnjú rẹ̀ láwọn ó pé ju kẹ́ ẹ̀bùn mi gbọ́ lọ torí mo lè gbọ́n tí ó bà mí lọ́kàn jẹ́ mi ò sì fẹ́ kẹ́ni kó gbé àlọ́ burúkú kan wá fún mi sẹ́yìn kọ́kọ́ yọ mọ̀ wọn rẹ̀ kò ní sínú pé kọ́rọ̀ tó ṣe kíníkan kíníkan fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ ọ̀dọ̀dọ̀ so eléyìí yóò jẹ́ kéèyàn níyì púpọ̀ yóò jẹ́ kọ́ mi yẹn náà mọ̀ pé ilé ọkọ ló ń ti dé o bá ọba sì lọ tó ọba padà dé kò sáyé kò sẹ́ni kan fún ọ bí ma ojú yọ yàrá rẹ sórí àti fún àwọn ọmọ àbí òye tó ọjọ́ bó ṣe jẹ́ mbẹ́ o kẹsẹ̀ pé ìtumọ̀ rẹ̀ náà ní kọ́kọ́ wá lù pa o bàbá rẹ kùtù lọ́ọ̀ láyé mbẹ́ má wàá gbà kékeré tó ọba sáyé tó ọgbà tiẹ̀ tó á ní wọ́n pàkẹ́ ńlẹ̀ mo rò pọ yí ọkọ torí kó náà ọmọ yìí pé bàbá rẹ àtẹjẹrẹ àtẹgùn rẹ gbogbo ẹ tó o bá ṣe àìdánsọmọ ọlọmọ ẹgbẹ pé wọn ni wọn pààkì ẹni tó eléyìí jẹ bó ti ṣe jẹ mẹrun wọ́n sọ̀lù káyè àtúnṣe ló lóore jù àtúnṣe ló lóore jù eléyìí túmọ̀ sí pé tí àtúnṣe láàrin ọkọ àti ìyàwó bá jẹ́ kó lóore jù ìkọ́lẹ̀ ńkọ́ ló burú ó burú tẹ̀sìn wa ẹ̀sìn Islam tó fi sọ pé gbogbo bọ́rọ̀ bá ti lè wò ó burú tó bí ọ̀rọ̀ bá débi pé ọfẹ́ kọ ìyàwó rẹ̀ má fi ṣeré o má fi ṣeré o pété ọba sọ̀rọ̀ ẹ̀sìn kọ̀ ọ́lẹ̀ á aláìgbádùn èèyàn ni máa sọ báwọn aláìgbádùn èèyàn ni máa sọ báwọn àwọn ọkùnrin tó yẹ pé nǹkan ìjà tó lọ́n fún ọ tó yẹ pé ọlọ́run ní kọ́ ọ sọ́ra kọ́ ọ sọ́ra fún un nǹkan ìjà nǹkan sọ́ra fún bọ́ọ̀bà wa lù kó tún sọ̀lù torí pé ọta mẹ́ta péré náà ń bẹ nù bàn ọlọ́ni kò sọ́ra fún torí bí èèyàn bá fi ṣeré pé jẹ́ ń wò ó ṣé bí èèyàn bá tiẹ̀ bọ́ bá fa kini ọwọ ọwọ́ ọba yìí ṣé yóò yọ ọ̀tá jáde àbí òní yọ tó ń bá fi ṣeré yọ jáde tó fi kíkọ obìnrin lẹ̀ ṣeré o ti bó wà ní bọ́ọ̀ báyìí ó ti sẹ́ ọ̀tá mẹ́ta péré ni bọ́ọ̀ bá ti ó tó sọ́ra fún ó sì gba ká sọ́ra lò torí tọ́ọ̀ bá sọ́ra tọ́ ń fọwọ́ pa lórí gbogbo ìgbà ìbọn tá ń fọwọ́ pa lórí gbogbo ìgbà ó lè yẹra rẹ̀ máa wà lọ́wọ́ torí kọ́ pé ibi tó ti ń fọwọ́ pa lórí ọwọ́ tẹ ibi tí sakabù ló ti jáde ọwọ́ gbé pamọ́ sí jìnnàjìnnà tí wọ́n gan ò ní rí i bàbá wa kan lílò sọlọ mẹ́ta ni o ọ̀kan ni ọ̀kan ni oyin tètè ọba yin méjì mẹ́ta ọjàbọ ọbọmọ ọlọ́run torí ẹ ló ṣe jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam wọn ni thalathun jidduhunna jidd wa hazluhunna jidd nǹkan mẹ́ta wà tó jẹ́ pé bí èèyàn bá mú lódodo tó mú ní òótọ́ tí ò fi ṣàwádà yóò di òótọ́ ọmọ lọ bẹ́ẹ̀ bá ti fi ṣàwádà yóò di òótọ́ ọmọ lọ kò sí bó ṣe gbégbà yóò di òótọ́ náà nínú rẹ̀ ní kápò obìnrin lẹ́jọ́ náà ìyẹn fi ṣeré ni mo fi sọ pé ọkùnrin tí ó bá gbádùn ìní ọmọ sọ fún ìyàwó gbogbo gbà pé tọrọ rẹ bá sì ń lọ bí sì ń lọ yìí kò sígbà tí ì ní kọ́ ọ lẹ̀ kò sígbà tí ì ní kọ́ ọ lẹ̀ sẹ́ni tó bá ti pọ̀ ọkàn sọ́njọ́ kan mọ̀ kọ́ ọ lẹ̀ torí kó ti pọ̀ lẹ́nu rẹ̀ tọrọ rẹ máa ń lọ bí ṣe ń lọ kò sígbà tó ní kan àbùkù tó yọ kò sígbà tó ní kan àbùkù àbùkù fẹ̀ ọ̀fẹ́ púpọ̀ ọwọ kókó gbóúnjẹ wa ọmọ jẹ àbùkù kàn án ọwọ àni ṣe ẹnìkan wa ń rí pé sọwọ pẹ ní jẹun rẹ wa ni ẹkàn lábùkù à àbùkù ńlá ni àbùkù ńlá ni lópin ìgbà tó bá jẹ pé ọmọ ojú ni kì í sọ ọmọ ọ̀rọ̀ àbọ̀mọ ọ̀rọ̀ ni kì í tún sọmọ ẹgba àbùkù ńlá ńbẹ́ńbẹ́ tó pọ́njẹ́ tìbí jọ́ mẹ́ta báwọn ẹ ẹ bá wọ ọjọ́ bá wọ ọmọjọ́ tẹ́bí bá pa ọ̀jẹ̀ kò burú ká máa jọ wò bọ̀ so gbọ́ ọba yá òun náà ní ọ̀rẹ́ ń ra so àmọ́ tó a sọ pé ọkọọlẹ ọkọọlẹ òun náà sọ fún wa pé sójú kíkọ ọlẹ ìlọ náà ni lójúmọ́ ń kọ ọlẹ ń ọba tẹ bá bá rẹ lóbi ọ̀hún so ìwọ náà ti ba dé bẹ́ẹ̀ nù so kọ̀ wá sí tó lè lò má báyìí torí pé èyí tó le jù nínú búlẹ̀tì iná lọ ń kọjú rẹ̀ sí lórí gbogbo ìgbà kọ́ ọ lẹ̀ ṣé ìwọ nìkan lọkùnrin tó wà láyé ní àbíké rubbish nonsense so torí ẹ̀ ló ṣe jẹ́ pé ntẹ̀yàn ni tọ́lọ̀ ní kọ́ máa sọ́lò ìyẹn gbọ́dọ̀ kú dáta pé gbogbo ẹ̀ láàyè lónìí torí ẹ̀yìn fi ṣeré o ìyẹn fi ṣeré àwọn àǹfààní tó sì wà ń bẹ ọ̀pọ̀ nítorí pọ́lọ́ ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ lẹ̀ náà wọ́n fi pé dáa bá fi ṣeré yóò tún ṣe ọlọ́run sì fẹ́ kẹ́ ẹ sílò náà ló fi ní mẹ́ta péré ni lẹ́yìn mẹ́ta kò sí ọ̀rọ̀ mọ́ tọ́ba kíyèsí tó ògbésí ayé Yorùbá lónìí á rí pé púpọ̀ nínú wọn ó ti kọ̀yàwó lẹ́ta Yorùbá mẹ́ẹ̀ẹ́dógún àmọ́ táwọn bàbá bàbá wọ́n sọ wọ́n ní tí wọ́n bá ti rí sọ ó ti parí èyí tá a bá rí sọ ni ọ̀pá rí dàrí kí ni eh, àwọn afáwo ní sọ kíní fún yín tó ń kà kàkúkà sí ilé tíhùn ẹ̀gbọ́n nǹkan mẹ́rin pálukùrá ni náà ní kàkúkà bàbá olódo tí ọmọ wọn rè alẹ́ nìkan ọkọ ìyàwó lẹ̀ nígbà tó kọ ìyàwó lẹ̀ bàbá yẹn ni wọn á nù ọkọ sọlẹ̀ sàtàfúrúlà mẹ́ẹ̀ẹ́dógún ti parí <laughs> so subhanallah torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra gidigidi àtúnṣe ńlọ́dàájú yéésù pé kẹ́kọ̀ọ́ra yín lẹ̀ ẹnìkan wọn àti ìyàwó rẹ̀ jọ síra wọn gbọ́ yé wọn àgbèrà wọn àgbèrà wọn wá sí sẹ̀ríà tọ́ àwọn yéésù bá yàn kọ́ ìyàwó lẹ̀ wọ́n máa ń ṣàtúnṣe ni tọ́ ìwọ kọ́ wa rojọ́ ìyàwó ti rojọ́ ìwọ kan náà rojọ́ ó sì nítọ̀ nítorí wàá mẹ́ pé òun ò rí àwọn àti àjọpọ̀ èrè. wọn ò rí ó rí wa for the first time nù kí wọn gbogbo ọwọ́ ojú kálukú lọ kó wa rí but um, tuntun wa mú ìyàwó tó ti fi gbé ọ̀rọ̀ wa sí sẹ́rí ayé òun fi ń dá wa lójú kó ń kọ́ lẹ̀ á ṣe obì kò wá rí wa rí tó sàn iná iná iná ustaz ustaz tó òbúrú ustaz èkó tó o tún á jókòó tún á jókòó tún kásẹ̀ lórí ara lẹ́yìn tó ti lọ kọ́ ọ́ tó o bá pẹ́ kó tó dìde tó o bá pẹ́ kó tó kóra rẹ̀ lé mọ́ sí àbùkù kan yẹ́s ọgbọ́dọ̀ kan àbùkù ni àtúnṣe kí ni àtúnṣe ṣe má ebi kọ́ mọ́ bàa ṣẹlẹ̀ nìyàwó fi gbẹ́jọ́ wá orí obìnrin ń pé pọ̀. kọ́mọ́ bá a n'iyawo ìyàwó ṣe gbẹ́jọ́ wa wá ti ń sá fún gẹ ojú ẹ̀yìn wọn yìí tó wọn rírí yìí lòun ti wá sọ lẹ̀ o tún wá jókòó ọ̀fẹ́ máa kí sọ mọ́nà kí sọ rí ọmọ sáwá ẹ má bàa lu o wá ọba bẹ̀bẹ̀ lẹ̀ wá bẹ̀rẹ̀ sí títí ọmọ fi dákú ẹ wá tún jókòó ẹ ń wò pé bóyá yóò tún jí kẹ́ ẹ máa lù sọ tó o tó páàkì ara rẹ̀ lẹ̀ so torí kò sáǹfààní fún jíjókòó rẹ mọ́ kí la tún fẹ́ bọ́ sọmọ́ torí ń tà àfẹ́kọ́jà ìwọ́ ti jà torí ẹ wasulhu khair àtúnṣe lọ́dàájú torí generally gbogbo wa ń wára gbogbo mọ̀lẹ́fọ̀ mọ̀lẹ́bẹ́ wọn náà lọ padà kábàámà wàláhì gbogbo ẹni tó bá jẹ́ pé wà ń wára ló fi mọ́rọ̀ rẹ̀ oní ọ̀padà kábàámà yóò máa wá sunkún nígbà tí ò ní rẹ́ni bá dárò tọ́ba kan wò pé wọ́jọ́pin wọ́jọ́pin wà ní kíni ọ̀sùlán ẹni tó bá fàbòsí báyàwó lò tó ti torí pé ọjọ́pin tó ọ̀yàn jẹ ọlọ́run bó gbèjà tiẹ̀ náà lẹ́yìn náà nígbà táwọn èèyàn kan tí wọ́n máa rí i pé nǹkan yìí fẹ́ dàrú wọ́n sì wọ́nà láti ṣàtúnṣe fún wọn tó bá yẹ kó bá ṣeéṣe fún wọn sọ tó bá yẹ kó ṣeéṣe torí di eléyìí ọlọ́ni wọ́n sọ́lù àtúnṣe ló dáa jù àtúnṣe ló dáa jù torí ẹ̀ ọlọ́wọ́n bá wa lẹ́yìn tí ó ti bá wa sọ̀rọ̀ ká ṣàtúnṣe yìí wọ́n wá ń pàkíyèsí wa lọ sídi nǹkan kan tó pàtàkì púpọ̀ eléyìí tó ṣe wípé àyàfi téèyàn bá lè pe ẹni èèyàn tó lẹ́tọ̀ọ́ láti lè fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin kò náà ní ṣíṣe dọ́gba ọlọ́ni fa in khiftum alla tuqsitu fil yatama fankihu ma taba lakum minan nisa'i mathna wa in khiftum alla فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا ọlọ́ni tẹ́ẹ̀bá ti ní lè ṣe dọ́gba fáwọn ọmọ òrukàn ìta àṣàlàyé lánàá pé ń bẹ lábẹ́ ìtọ́jú yín tẹ́yìn sì lẹ́tọ̀ọ́ sí kẹfẹ́ torí mọ̀lẹ́bí tẹ́ ẹ jọ jẹ́ kì í ṣe irú mọ̀lẹ́bí tọ́lọ̀ ni wọ́n gbọ́dọ̀ fẹ́ra wọn àmọ́tẹ́yìn wọn wà fẹ́ jẹ àǹfààní pẹ́yìn lẹ́ ń tọ́jú rẹ̀ tẹ́ wàá fẹ́ fẹ́ nífẹ̀ẹ́ pọ́ǹtọ́ pé ẹ ah, báàbá fẹ́ ọ tẹ́lẹ̀ ńkọ́ tẹ́ ẹ bá ti ní ṣe déédéé kẹ́ ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ pé ọlọ́ni ajẹ́pẹ́ lọ fẹ́ lómi ń ta o kódà ẹ fẹ́ ìtọ́ bá wù yín kò bá jẹ́ ìyàwó méjì lẹ́fẹ́ ni kò bá jẹ́ mẹ́ta kò bá sì jẹ́ mẹ́rin tẹ́ ẹ bá wà lágbára tẹ́tẹ́ wàá fi fẹ́ yàwó a jẹ́ pé àwọn ẹrú yín kọ́ bẹ́ẹ̀ bá lẹ́rú ẹ máa bẹ́rù yín lò ọlọ́run lélẹ́yìí òun ló súnmọ́ láti lé yín jìnnà sáti ṣàbòsí torí pé ẹni tó fẹ́ nítorí pé ń gbọ́dọ̀ rẹ tó ní ṣẹ̀tọ́ rẹ fún àbòsí ni ọlọ́run sì fẹ́ kó ṣàbòsí fẹ́ ẹni tó ṣe é kó ṣẹ̀tọ́ rẹ fún un. tẹ ẹ bá wọn wò yí pé ẹ ní lè ṣe dọ́gba láàrin ìyàwó méjì ẹ ní lè ṣe dọ́gba láàrin ìyàwó mẹ́ta ẹ ní lè dúró déédéé láàrin obìnrin mẹ́rin fawahida ẹyọkan ni ẹ fẹ́ o ẹ mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run bá ọ̀gá púpọ̀ tẹ ẹ bá ti ní lè ṣe dọ́gba láàrin ìyàwó méjì ẹ ní lè ṣe dọ́gba láàrin ìyàwó mẹ́ta ẹ lè ṣe dọ́gba láàrin ìyàwó mẹ́rin ajẹ́ pé ìyàwó kan tàbẹ́rù yín sẹ́mi pé ìyàwó kan lọ́ọ̀dì ọkọ ó ṣòro púpọ̀ kó mẹ́jọ wá pé ọkọ òun èé ṣe dọ́gba abẹ́ ìfura bẹ́ẹ̀ ṣe dọ́gba báwo láàrin tani àti tani wọ́n nìkan náà ni so ọ̀rọ̀ kò ṣe dọ́gba ọ̀sẹ̀lẹ̀ bọ́fẹ́ kó sọ́dọ̀ rẹ̀ bọ́fẹ́ kọ́ mọ́ sọ́dọ̀ rẹ̀ bóyá kan láàrin jọ mẹ́rin ní sọ́dọ̀ rẹ̀ bóyá ẹ ojoojúmọ́ ní sọ́dọ̀ rẹ̀ ìyàwó yẹn ò lè gbẹjọ wá pọ̀ òun ò ṣe ẹ tó mélòó lọ́dọ̀ rẹ̀ láàkọ́ béèrè èmi nìkan náà ni ẹ dákun ẹ lọ kí èso dájú pé dáadáa náà kò ṣe báwo nìkan náà ni náà náà ìdínú tọ́lọ̀ ń fi ni tó o bá ti nílé sódọ́gba ìyàwó kan ni kò fẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin àǹkó ìní wọn máa fi lọ́ọ́ fẹ́yàwó kejì kẹta kẹrin àti gbọ́ fáwọn ẹni tá a jọ jọ́rọ̀ àwọn ẹni tá a jọ jẹ́gbẹ́ àwọn ẹni tá a jọ jọ́rẹ̀ wọ́n ti dóyàwó méjì méjì wọ́n ti dóyàwó mẹ́ta mẹ́ta. ó yàwó mẹ́rin gan bẹ́ẹ̀ nu wọn kémi ọmọ agbéyàwó kàkà yóò mọ wá wo agbo aláàgbo sáré kọ mọ báwo làwọn tìǹ ti ṣe níkàpásí láti ṣe dọ́gba láàrin àwọn obìnrin tí wọ́n ń kó jọ eléyìí tó tì wọ́n lọ sídìí àti kó wọn jọ yóò mọ wá wò pé lágbájá iṣẹ́ kan náà là ń jọ ń ṣe kò sì rówó jù mí lọ. ó ti fẹ́ yàwó méjì sówó wa ni wọ́n ń sọ mẹ́ àní kò ṣe dọ́gba kò dúró kọ balance kọ má fi síbi kan eléyìí báyìí ọ̀pọ̀lọpọ̀ èèwò ọ̀pọ̀lọpọ̀ èèwò ìdínú tó fi jẹ́ pé kò lágbára méjì ọlọ́ọ̀fẹ́ mẹ́ta wọ́n pọ̀ láwùjọ lágbára méjì mẹ́rin ní wọ́n pọ̀ láwùjọ jọjọ. kódà agbára ọ̀pọ̀lọpọ̀ kẹyọ̀kan kò lè bọ ìyàwó ní ń bọ ẹni tí ìyàwó wa ń bọ tuntun wa lọ fẹ́ ìyàwó kejì kẹta kẹrin pé àwọn náà gan wò wó dáadáa tí wọ́n fi lọ fẹ́ ọwọ́ pé mo fẹ́ ọ a ó wù mí ó dáa lórí tiẹ̀ náà máa ń owó sẹ́ ẹni tó fẹ́ fẹ́ ọ yìí ká tiẹ̀ tẹ́lẹ̀ yóò lè bọ̀ ẹni tó ṣe pé gbogbo ẹlẹgbẹ́ ẹ ti lọ síbi iṣẹ́ aago mọ́kànlá ní irin pápó ní irun pápó pínlẹ̀ sẹ̀sẹ̀ mà iṣẹ́ ìwà ní ṣe tiẹ̀ security òru ní ṣiṣẹ́ <laughs> irú àwọn wọ̀nyẹn òun ó kó mi jọ ẹ wàá jókòó níbi tí wọ́n ti máa dọ̀wọ́ ẹkẹ tí wọ́n ti máa sáwàdà ládùúgbò wọn ọgá ah, ọlọ́yàwó mẹ́ta ló ní báyọ ọlọ́kànrin ló ń wá báyọ àwọn mẹ́ta tó o nílẹ̀ kí ló ṣe fún wa kí ló ṣe fún wa torí ẹ̀ àmánà ńlá ni nítorí bá ti ń lè ṣe dọ́gba o gbọ́dọ̀ fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin rọra dúró ní ṣẹ́ngúlà rẹ kọ́ ọ fa wàhálà fẹ́mi ara rẹ má fa wàhálà fálkìyàmà rẹ kódà tó o bá lágbára láti lè bọ̀ wọn ṣùgbọ́n o ti mọ̀ yìí pé. ọ fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ débi ipò nìkan máa tọ́jú ò ní fi àwọn yòókù má àwọn o ó sì dájú pé irú wà tọ́dà tó pọ̀ àwọn tó lọ ń bò láṣìírí wà nínú àwọn tó fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin ṣùgbọ́n kí ni ilé oúnjẹ tí wọn nínú àwọn ìyàwó òun ni fi lé lọ́wọ́ ẹni tí ìyàwó wọn bá fẹ́ kó dédìí oúnjẹ wọn ò bí dáa onìkan ni ọmọ ẹ̀dá gbogbo oúnjẹ jẹ òjò owó rẹ ọgbà pálọ yóò tún gba yàrá gbogbo oúnjẹ ilé ni ọmọ kò jẹ bẹ́ẹ̀ bá rí táwọn yòókù ń jẹun tọ àwọn náà mọ owó tí wọn fi àwọn náà mọ ibi tí wọn ti rówó tí wọn fi rè lùbọ a sì rí ẹni tó ṣe é pé ó fi àyè sílẹ̀ fún gbogbo àwọn ìyàwó rẹ̀ láti lè lọ bu oúnjẹ oúnjẹ tútù bí ráìsì lọ fẹ́ jẹ ni lọ bu bí ẹ̀wà ni lọ bu bí lùbọ́ ni lọ bu bí gàrí ni lọ bu ṣùgbọ́n o ìyàwó kékeré nìkan ní gbowó ọbẹ̀ àwọn yòókù kan máa fomi sani sẹ́mi pé kò sí ìṣèdọ́gba mẹ́rin after all ó ti fún lóúnjẹ oúnjẹ wo ló fún un oúnjẹ wo ló fún un wọn náà ro kàkà lẹ́kọ́ máa fomi sí kejì ẹ̀ torí ẹ̀ ọlọ́run ọba wa ọba onídéédé ni ó sì ṣe kásáàbòsí léèwọ̀ lórí ara rẹ̀ pòun ní sáàbòsí sẹ́nìkan wa ọwọ́ ṣe léèwọ̀ láàrin ara tiwa náà ọlọrun ọba ọba fún wa bí tí wùlé ó kéré ma ká máa sáàbòsí síra wa. bọ́ọ̀ bá ti ní lè ṣe dọ́gba ọlọ́run ọba ọgbà kọ fẹ́yàwó méjì kọgbà kọ fẹ́yàwó mẹ́ta ẹ mọ̀ wá dásà pé mẹ́ lọ́lọ́run wí sọ pé mẹ́ tọ́rọ́ náà ọba wa sọ yorùbá torí ń parọ́ mọ́lọ̀ ẹ tí wọ́n ń o tọ́rọ́ ọ̀rọ̀ mi wà tí òfin làákàyèsí ní òjò ọwọ́ náà mẹ́rin ọlọ́sọ wàláì kò síbi tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ ní alukur'an ìrọ̀lẹ́ pa tọ́lọ̀ ń sọ ní pé tọ́lọ̀ àti nílé ṣe dọ́gba lórí àti fẹ́ni tọ́jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ o tó ní fún lẹ́tọ̀ọ́ rẹ̀ pé àjẹpẹ́ fẹ́yàwó mi ń ta ọlọ́sìn ni mo gbà fún ọkọ fẹ́ méjì gan mo gbà fún ọkọ fẹ́ mẹ́ta mo sì gbà fún ọkọ fẹ́ mẹ́rin àmọ́ gbogbo ẹ̀ pẹ̀lú májẹ̀mú kò lè ṣe dọ́gba ọlọ́run fi ọ̀sọ́ fún wa ń bì kárí fífẹ́ ju ìyàwó kan lọ láì jẹ́ wípé òfin òfin dé òfin náà sì ń ṣe dọ́gba torí pé ọlọ́run ọ̀dá ẹnìkan fún yà kò sì dá obìnrin kan fún kí wọ́n fọ̀bọ lọ wọ́n fi yà jẹ ìwọ tó fẹ́fẹ́ yàwó ju ẹyọ kan lọ ọgbọ́dọ̀ lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yìí. ojú ọlágbára ju obìnrin kan lọ kí wọn lọ kàn wá nítawọ sọ fún ọ ni pé kí ni tó o lè ṣe dọ́gba láàrin wọn tó o bá lè ṣe dọ́gba láàrin wọn ṣe sùúrù pẹ̀lú ìyàwó ẹyọ kan kó o sì máa gba àwẹ̀ kọ́pọ̀ gbogbo àti ìyàwó rẹ̀ bá ti ń ṣe nǹkan oṣù máa gba àwẹ̀ tó eléyìí ó lè ọ̀jìnà sí bàjẹ́ kò sì sí nínú òfin Ọlọ́run. wípé fẹ́yàwó àwọn ọmọ bọ̀ bọ̀ ọmọ bọ̀ bọ̀ báwo aslan nítòfin dálé lórí ni pé ẹnikẹ́ni tí ó bá ti tó bàbá ọmọ ṣe kó má ṣe ránṣẹ́ pàlákàrà. ya ma'shara shabab man istata'a minkumul ba'ata falyatazawwaj fa innahu aghaddu lil-basari wa ahsanu lil-farj faman lam yastati' fa alayhi bis-siyam fa inna as-sawma lahu wija' ẹ̀yin ọ̀dọ́ ẹnikẹ́ni nínú yín tó bá ti lágbára àti lè bóbìnrin lò tó sì lè gbẹ́rù ẹ̀ ìtumọ̀ bá àrùn ẹ̀sìnkú ọkàn lè bóbìnrin lò lásán ó tún lè gbẹ́rù ẹ̀ níyàwó lé ọ̀nba sùn àmọ́ yọ lọ wó wá ni yọ lọ gbà lọ́dọ̀ bàbá rẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ó nù rí ara jìbìtì wọn wá fò fún ọ wọn kàn bá sùn ni òní ọmọ abọ́ a'udhu torí ẹ̀ ìtumọ̀ rẹ̀ nu ẹ bá fẹ́ máa túmọ̀ rẹ̀ yorùbá ẹnikẹni nínú yín ẹ̀yin ọdọ tó bá lágbára láti bóbìnrin lò tó sì lè gbẹ́rù yàwó ó wọn náà fi rẹ o. gbogbo ìyàwó lè ìyàwó lóyún tán wá ní ọlọ́run lọ kọ́mọ bíi lẹ́sù wọ́n bá máa jẹun ọmọ wa ni o wọ́n bá máa wẹ̀ kùsì ọlọ́wọ́ oṣù máa ma bó ṣe sanwó fún bàbá ńlẹ́ o bí ọba jẹ́bẹ̀ẹ́ tó ń bá ti yọ ọsẹ̀ mọ́ lọ́nu o à a'udhu billah àdánwò lánà torí ẹ̀ ọba ti ní lè bí a responsibility jókòó rẹ̀ jẹ́ àwẹ̀ lànà bí ni ọmọ àgbà ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ ni so eléyìí túmọ̀ sí wípé kásẹ̀ dọ́gba in Islam ní ń pè wá lọ sí di rẹ̀ ní gbogbo wa tá a bá ti ní àwọn méjì mẹ́ta mẹ́rin ìṣèdọ́gba yìí nǹkan ńlá ni nǹkan ńlá ni ṣèdọ́gba àti rí ní ìsìn pé ọ̀rọ̀ nípa rẹ̀ ò lè wáyé sí ẹni tó níyàwó ẹyọ kan ṣèdọ́gba ọ̀rọ̀ ní tàǹdojú rẹ̀ kọ ẹni tó níyàwó méjì mẹ́ta tàbí mẹ́rin inú kí wá láti ṣe dọ́gba inú tá ti ṣe dọ́gba òun náà ni gbogbo ń tà níkàpá lórí a ní ìkápá lórí ká sun bí àbí ká má sun bẹ́ẹ̀ ìgbà tí èsì pé ìyàwó kan kò kùn bọ̀ wá lọ́rùn tí ọmọ wa wá wá ká pébi tó o gbọ́dọ̀ sùn ni oníkápá lórí àti sun bí àbí kó o sun bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣe dọ́gba nínú oorun ọ̀ràn àyàn ni lórí rẹ̀ kò ṣe dọ́gba nínú oorun ìyàwó méjì ló ní nínú wọn ìlọgbọ́dọ̀ ní ọjọ́ tiẹ̀ ìyàwó méjì tó níhùn oníkálukú wọn lọ́gbọ́dọ̀ ní òní ọ̀nbẹ ní ọ̀dọ̀ ìyàwó alif ọ̀la ọ̀dọ̀ ìyàwó bá a tó bá sì tún ní já ìjọ kẹta nù dá ìjọ kẹrin nù abjad hawaz so kálukú ọgbàjọ tiẹ torí àwọn olùmọ̀ọ́ ni kò burúkẹ́ tí máa fi kọ́ra lẹ̀ wọ́n máa fi kọ́ra bó ló ṣe ṣe dọ́gba nígbà tí àwọn bá pé méjì mẹ́ta mẹ́rin wọ́n máa jẹ́ pé ń gbá àjò lọ́mọ àárẹ̀ kaná àwọn olùmọ̀wá ni tí ẹ̀ máa níyàwó kan ìjọ kan ńlọ yẹ kó ní láàrin ìjọ mẹ́rin tó fi sùn ọ̀dọ̀ rẹ̀ ìjọ mẹ́ta yòókù máa fi mójútó àwọn asẹ́lé àti iṣẹ́ tó ṣe tó parí lọ́sàn-án tó bá ti jẹ́ akẹ́kọ̀ọ́ àbólùmọ̀ bọ́ sí láìbírárì rẹ̀ kí láìbírárì rẹ̀ ó ti jẹ́ orogún fún ìyàwó rẹ̀ kí ìyàwó tó dé kò sí ní tó burú mẹ́rin kò gbá lẹ́kùn mọ́rí kọ́ máa kàwé sùn sẹ́yìn náà lè ṣe ọ̀pọ̀lọpọ̀ náà lè ṣe torí tí ọba ti sùn ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ńjọ́ kan yóò máa lálàkàlà so eléyìí ọ̀nbẹ nínú àwọn nǹkan tó yẹ kọ́kùnrin náà ti fi tírèèni ara rẹ̀ so eléyìí ọ̀jẹ̀bà ọgbọ́dọ̀ jẹ́ pé kálukú gbọ́jọ́ tiẹ̀ ọjọ́ yìí ọjọ́ kan pẹ̀lú ọ̀sán tiẹ̀ pẹ̀lú òru tiẹ̀ ìyàwó kan ló ní o ìṣèdọ́gba nu o ó wà lọ́dọ̀ ìyàwó alif òun ló lọ́sàn ọjọ́ òun ló lòru rẹ̀ bọ́ ọ bá gbàgbé fìlà sí ọ̀dọ̀ ìyàwó bá torí bẹ́ẹ̀ lọ wà lánàá. ọ gbọ́dọ̀ wọnú ilé ìyàwó báyọ lọ fìlà àìjẹ́ o ti ṣàbòsí fún alifu tó wà lọ́dọ̀ rẹ̀ torí lánàá tó wà lọ́dọ̀ bá o sì bẹ́ẹ̀ wọdọ alifu pé mo gbàgbé aago kan torí kọ́ má jẹ́ pé bóyá bí máa rẹ́rìn músẹ́ fẹ́ wo ojú yàtọ̀ sí léyìí tí gbogbo ojú díìmù àti tó díìmù àti tó rẹ̀ wọ́n ló kó gbogbo wọn wọlé ìsìntọ́kẹ́ nìkan. ọkàn sọ pé ìyá alágbájá ẹ bá mú fìlà hàn òde ló ti gbà ilé rẹ nípa <laughs> òde ló ti wẹlé ìrìnsẹdọgba tọ ètò ọlọsàn náà ló lòlù kálukú gbọ́dọ̀ gbọ́jọ́ rẹ̀ kò sì tọ́ lábẹ́ òfin Ọlọ́run kọjá pé akún níjọ́ méjì méjì láì jẹ́ pé àwọn obìnrin yẹn yọ̀ǹda níjọ́ méjì ti pẹ́ jù àwa wà á lọ́kọ bí aláìlọ́kọ bí àwọn bá pé mẹ́rin lé níjọ́ láti tún padà sọ́dọ̀ ìyàwó alákọ̀ọ́kọ́ méjì méjì méjì lẹ́yìn ìjọ mẹ́fà látò a ẹ dákun. tọ́ba Islam ìgbà tó sọ yín pé kó o pín ọjọ́ fáwọn ìyàwó rẹ̀ o. kéṣe pé nítorí àlérò nípa ọmọ bá wọn lò pọ̀ gbogbo ìgbà tó bá gbà tí jìn torí tó kan náà gan ṣe nígbà tó bá rìn sí ọ àbí tó náà tọkùn bá rìn má Islam gbà ni ronú hẹn yàtọ̀ sí kéèyàn kan wà lásán kó máa dá ronú etí máa jẹ́ kórí ó lọ aago àmọ́ tó kọ rẹ̀ gbogbo gbà ẹ̀ tí ẹ rí nǹkan báyìí ẹ ẹ nǹkan dá kíní ẹjọ́ wẹ́wẹ́ òbin ọlọ́run ọlọ́ ìgbà ọ̀fẹ́ jọ kíní kan máa yàwó sọ pé obìn àwọn gbogbo tọkùn ọ̀kà tọkùn ọ̀kà kún magi mọ́ra wọn náà wọn ọba wo náà tètè pé kíni wẹ̀ lọ́kàn wọn ọba àfi náà sí gbogbo ọba àfi gbogbo ọba àmọ́gbé àti sọ̀rọ̀ dálẹ̀ látẹ̀kẹ́ ẹ̀ kíni kíni nítorí tó so ìwọ tó ti ọlọ́ọ̀rọ̀ ọlọ́ ọgbọ́dọ̀ ọ̀sà ok wọ́n sì gbá <laughs> àmọ́ tó o bá wọra pé kí ni kí lọ ṣẹlẹ̀ ọ̀ ń pẹ́ o tó fi irú sọ́bí kí ni mo fẹ́ fi so yóò máa wọ pé àti ẹ̀mọ́rú ọkùnrin tá a fẹ́ so ọ̀gbọ́dọ̀ torí kẹ́nìsì ńgbọ̀ bá tó bá wà lọ́dọ̀ eléyìí gbogbo àwọn irú àwọn ẹjọ́ wẹ́wẹ́ ọ̀ ọba dá sí díẹ̀ ńbẹ̀ inú rẹ̀ ó dùn eléyìí náà ọba tó dọ́dọ̀ tiẹ̀ nínú náà ti dájọ́ di ọ́ ó tún bá dájọ́ wọn bá dá sí díẹ̀ mẹ títí bẹ́ẹ̀ lẹẹma ṣe títí kálukú ìfàyè lẹ eléyàn ni torí ẹ àwọn agbọ́dọ̀ pínjọ méjì méjì àbíjọ mẹ́ta mẹ́ta àbọ̀sí ọ̀sẹ̀ àfikún àwọn obìnrin wọn yọ̀ǹda o àfikún wọn yọ̀ǹda o tọ àti wọn pín nígbà tá a dọdọ eléyìí inú wa dùn ọkàn wa balẹ̀ à ń rẹ́rìn à ń dunnú eléyìí ọwọ́ ọlọ́run lọ́wọ́ kò sí lọ́wọ́ èèyàn gbàtẹ́ dọ́dọ̀ èkejì ẹ̀kan fájúro ni gbogbo bí sẹ́ ń parí náà rìn ẹ̀rín ọ̀pá yín tọ́ba yọ ọkọ̀ gbóúnjẹ wa ó tún gbóúnjẹ wa ẹ tún wò pé bóòlù òṣèrò nìsín torí pé ẹni tá à ń kò sí wà eléyìí lọ́lọ́run tọ́ka àti ntífẹ̀ẹ́ máa bí tí ò sí lọ́wọ́ èèyàn ẹ lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin ní ìsìngbà tó fẹ́ràn ìyàwó ju ìyàwó yìí lọ ó mú kọjá pé àti bóbìnrin lò sá máa wá sí ọlọ́kàn ní ti wà lọ́dọ̀ rẹ̀ so gbogbo ìgbà tó bá ti débẹ̀ ọba náà ni àmì ṣe pé ẹ̀gán ní torí pé ọkàn rẹ ọ̀fẹ́ dáadáa tó eléyìí àmọ́ mo gbàgbé o ìwọ náà ló ṣìṣe ẹ̀ kalẹ̀ o báyà tí ọba fẹ́ wọ tó bá fẹ́ lómi báyà lómi ọba fẹ́ràn tiẹ̀ náà gan o torí rẹ ìwọ tiẹ̀ náà wà lórí rẹ o gbọ́dọ̀ ṣe dáadáa sọ̀nà ọwọ́ abẹ́lé ìlú lẹ́ẹ̀mẹ̀wá kó tó bẹ́lé ìlú lẹ́ẹ̀kan ọlọ́run ní mọ̀ sí torí pé ọkàn ìfẹ́ tí ń bẹ lọ́kàn rẹ sí léyìí ju eléyìí lọ ló ti ọ lọ sí dèntí fẹ́ máa bí kọ́pọ̀ lọ́dọ̀ eléyìí ju eléyìí lọ ọlọ́run ọba ò ní fẹ́ léyìn bí ọ ṣùgbọ́n tó oníkàpá lórí ẹ̀ ọlọ́run ọba ò bí ọ oníkàpá lórí kó o sùn bí kó o tún sùn bí ọlọ́run ò bí ọ oníkàpá lórí kó o bọ́ eléyìí kó o bọ́ eléyìí ọlọ́run ò bí ọ oníkàpá lórí kó o dáṣọ sílé ìlọ́run kó o dáṣọ sílé ìlọ́run ọlọ́run ọbọ bí ọ oníkápá lórí kó o pèsè ibi tẹ́lẹ̀ yọ ọmọ gbé àti ibi tẹ́lẹ̀ yọ ọmọ gbé ọlọ́run ọbọ bí ọ àmọ́ ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ní bí ọ lè sọ ọ̀rẹ́ lọ wa ẹ ẹ sáré gbé wọlé ẹ bá ti wọlé má rí kíni gbogbo níta bá gbé wá tẹ́lẹ̀ ìgbà tó níyàwó kan o lè má sáré gbé wọlé ní ìsìn kò sí ẹ sáré gbé wọlé àfikọ́ jábòsì gbogbo ní tí wọn bá gbé wá ẹgbẹ́ kalẹ̀ láàrin tani òpin ìyá alágbájá wa kó tiẹ̀ ìyá alágbájá wa kó tiẹ̀ kìsì kọ́ bẹ́ẹ̀ nìkan gbé tiẹ̀ wọlé ẹnìkan kọ́ wa kó tiẹ̀ bá ti bẹ̀rù la bọ́ ma kíkà kọ́ wa kó tiẹ̀ àbí kọ́ bá wọn gbé wọlé tiẹ̀ ni kò sì bẹ́ẹ̀ lẹ́yìn náà gbé wọlé tiẹ̀ ni torí ẹ ọgbọ́dọ̀ sì dọ́gba àwọn nǹkan tí ń bẹ lábẹ́ rẹ̀ pọ̀ tó ń ti pé kálukú kò burú lábẹ́ òfin ọlọ́run gẹ́gẹ́ bí sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ti ṣe tọ́ka sí ike tó bá ti di lẹ́yìn asù lójoojúmọ́ kí ìwọ ọkọ kọ́ ọ lọ sí àbẹ̀wò àwọn ìyàwó rẹ kọ̀ọ̀kan àwọn ìyàwó rẹ mẹ́rẹ̀ẹ̀rin ọ lọ sàbẹ̀wò wọn ọ wá parí sọ́dọ̀ ẹni tó sùn lé rẹ̀ ọlọ sàbẹ wọn salamu alaykum alaykum salam báwo ni sí òsì ọnu àwọn máa ń kọ alhamdulilah tọ ó tún wọdọ ẹnìkejì náà ó tún wọdọ ẹnìkẹta náà ó wàá fàbọ síbi tó sùn tóun bá ti wọ báyìí ọ gbọ́dọ̀ yálé ẹni bọdì ma tílẹ Ọlọ́run bó tún fi ma eléyìí bẹ́ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹsẹ débi aisha radiyallahu anha ara tiwọn ni wọn mọ ọ. wọn ọmọ tó ṣẹlẹ̀ ńlẹ̀ ẹlòmíì o wọn ní tànà bisalòlá àṣìlò máa ń ṣàbẹ̀wò yẹn ní ìrọ̀lẹ́ tí wọn ò sì sí gbogbo ntí ọkọ máa báyàwó rẹ̀ ṣe wọn máa bá wọn ṣe yàtọ̀ sí wọn ò ní wọn lò ó túmọ̀ sí pé ní ìgbà tó lọ ṣàbẹ̀wò àwọn ìyàwó rẹ̀ náà ẹ lè dì mára yín ẹ lè dì mára yín kó tún lọ bomi ọ̀parí èsìpọ̀ bá lò ó fi padà sí ilé ẹni tó sùn. ẹ wá ṣàkíyèsí o nínú ìṣèdọ́gba a sọ pé ilé ilé ìyàwó kọ̀ọ̀kan ilé ìyàwó kọ̀ọ̀kan ó túmọ̀ sí pé àbòsí ńlá àìnítìjú tó sì ga àìlérò tí ò ní àfiwé ń bẹ fẹ́ni tó kóyàwó méjì sí yàrá kan. ó ní à ibi tágbára ká ni ọlọ́run ní kọfẹ́ ìyàwó méjì agbára òfowó wọ́n á kó ìyàwó méjì sínú yàrá kan wọn wàá fi kọ́tìnì wọn fi là wọ́n láàmú a'udhu billahi minash shaitani báyọ̀ yẹn ò rírí ibẹ̀ wọ́n sì máa bímọ gbogbo sẹ̀mí wọn wàá fi gbogbo ara jọ tẹranko ntagbara yẹn ọba ká sọlọ ní kò dáwọ́lé ọlọ́wọ́n bò kú ní kò dáwọ́lé. nínú òfin Ọlọ́run òfin ga débi wípé tẹ ẹ bá fẹ́ báyàwó yín lájọṣepọ̀ tí ọmọ polówó máa ń bẹ ilé tí ò tí ẹ mara rẹ̀ tí ò tí ì dára rẹ̀ mọ́ ẹgbẹ́ jáde kó nu yàrá wọn. gẹ́gẹ́ bí Abdullahi ibn Umar radiyallahu anhuma ti máa ń ṣe. a ń bọ̀sibọ́sí géńdébìnrin ìyàwó mi yọ wá máa wo ẹ kó àwọn òyìnbó ẹranko làwọn ajá àwọn ajá bastard tó yẹ pé àwọn ẹni àwọn ẹni ẹ̀kọ́ àwọn obìnrin bíi mẹ́ẹ̀ẹ́dógún abọra wọn sí wò gólótógólótó àwọn ọkùnrin náà bọra wọn wò wọn àmọ́ bára wọn sùn ni wọn àbí wọn sẹranko ẹranko grade one irú re náà ni civilization tẹlómi ń civilization àti nílà káyà wa afẹ́ dẹ́ran kù torí ẹ bọ́ọ̀ bá ti lágbára má tanra rẹ jẹ wàláì wọ́n lè wọ́n lè má màmú obìnrin wa fún ọ pé kò fẹ́ ṣé wọ́n mú wa fún ọ pé kò fẹ́ lọ́wọ́ á di túláàsì kó sì ti dìyàwó rẹ̀ nọ́mbà fẹ́ ni kì í ṣe nọ́mbà túláàsì ẹ ṣe gan-an tẹ́ ẹ ro dáadáa ro wa àmọ́ àfẹ́ torí ìǹfẹ́ ọ̀sàgbà mo bùn ọ́ máa kọ́ ẹrù rẹ lọ. akílódé ah, mi nídìí láti ṣàlàyé mo sọ fún mo fẹ́ fẹ́ àwọn tẹ́lẹ̀ ni tí wọ́n á máa kà mo rò pé yé kílódé tó ọ̀fẹ́ ṣé mo sọ pé mo fẹ́ fẹ́ àwọn tẹ́lẹ̀ ni tí wọ́n á sọ pé ẹ móbìn wá fún kọ̀gbá nígbà tí èso ń jẹ fẹ́ni tẹ́bi ń pa tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́wọ̀ gbogbo obìnrin kọ̀ọ̀kan tó bá fẹ́ nínú ìṣèdọ́gba kálukú nílé rẹ o níta sì gbà lérò pẹ̀lú léyìn ó lè jẹ́ yàrá ẹ̀yọ̀ kan a ní àǹfààní láti níwè kan tí ń ṣe àlàyé bí ilé àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ti ṣe rí báwọn ìyàwó yẹn ṣe pọ̀ tó wọ́n yẹ àwòrán rẹ̀ kò sí ilé tó fara kanra wọn gbogbo àwọn ilé yẹn dá dúró ni àmọ́ ilé wọn pè yàrá kan sí lọ́pọ̀lọpọ̀ rẹ̀ so ìwọ náà Ọlọ́run ràn ọ́ lọ́wọ́ tó bá ti fẹ́ àwọn méjì mẹ́ta wàá ṣe àyè ọ̀tọ̀ fún ìyàwó kọ̀ọ̀kan torí pé eléyìí àǹfààní tó pọ̀ ńbẹ́ńbẹ́ yóò sì dínyàn panyárin tó pọ̀ yóò dínkù onísìnnú pé nǹkan ọmọ pé nìkan yàgbẹ́ lórí ìgbé òun òsì tá a fẹ́ fìgbẹ́ sí fa akramakumullah but by the time tẹ́nìkan bá fi lè rò pé nìkan ìgbà tó ń yàgbẹ́ tán ló náà lọ yàgbẹ́ wàhálà ni ọ yàgbẹ́ lórí ìgbẹ́ òun ìgbẹ́ tó ń lọ sí ẹkú lékè ìgbẹ́ rẹ̀ sòkèkálukú wà lọ́tọ̀ tiẹ̀ kò ní sínú pé tòmátì tá a lò kù lánàá tá a mú o kò ní í dáa fún kò ní í ṣe ká ah, ẹ dákun ẹ má ṣe pé nulẹ̀ <laughs> so kò kúkú sí ntòlè bíi eléyìí táǹsọ̀ dòrò kankan ó ń tì ò ní sálùbáríkà àdàkù kálukú ní dòrò rẹ̀ so gbogbo orú àwọn nǹkan o nígbà tí wọ́n bá ti gbìyànjú èyí tó lè ṣe káwọ nǹkan tí ó tún díjà lẹ̀ ó túmọ̀ sí pé kálukú kọ́ wà lọ́tọ̀ ṣé ní táwọn àmọ́ wa ń ṣe yẹn tó pé ìyàwó kan ní yàrá tiẹ̀ ìyàwó kan náà ní yàrá tiẹ̀ ògiri fara sọ̀ra wọn àwa lè lọ gbétí sí ara lẹ̀kùn kí ni wọ́n ń sọ kí ni wọ́n ń wí tí wọ́n ń rẹ́rìn kí ni wọ́n ń sọ tí wọ́n dákẹ́ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákẹ́ ọ̀ràn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ogun bẹ́ẹ̀ bá wá rẹ́rìn à bìlísì tí wọ́n lè gbé ojú síbi òhò kọ́kọ́rọ́ pé kí ni wọ́n tún faṣọ díbẹ̀ àbí torí pé wọ́n lọ kọ lẹ́tà sí wàhálà pé wọ́n ti fẹ́ ọ méjì mẹ́ta so ń tọ́ da jù yàrá kanra wọn kódà o kódà o wàhálà ni kùtì ẹ̀ nídìí kó ẹ̀ sẹ̀ máa sọ gbogbo aláǹda àmọ̀ pé wàhálà ni àìmọ́ ẹ tó ń kanra wọn gídígbò lójoojúmọ́ ẹbí tó rí rẹ náà pé ńgbà tó bá ti wà lọ́dọ̀ rẹ̀ ni ọmọ rẹ́rìn tó bá lọ́dọ̀ olúwa rẹ̀ ọkànjú pọ̀ ni bóòlù ṣe mọ̀ pé rẹ́rìn àá ti bẹ́ẹ̀ rin sókè lánàá tá a gbọ́ kékékékéké. so àmọ́ by the time tí wọ́n wà separated kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ tiẹ̀ ah dákun má fa wàhálà fúnra ẹ̀ o ẹ̀jẹ̀ rẹ̀ ọkàn máa rú òrùkúrú ni o so yọ. <laughs> so oná ọmọ wa rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹnikẹ́ni tó bá fẹ́ dáwọ́ lérú rẹ̀ kọ́kọ́kọ́ ronú dáadáa náà obìnrin pọ̀ láwùjọ yín èèlò wọn fẹ́ wọn kò burú òfin ọlọ́run ló ń gbọ́ yẹn tó sì gbọ́dọ̀ mójútó ọgbọ́dọ̀ daṣọ fẹ́nìkan kan má daṣọ fún fẹ́nìkejì but oníkálukú pẹ̀lú aṣọ tó wù ẹnìkan ní jacquard ló ń fẹ́ kọ́ ọgbọ́n rà latest ọlọ́run ọlọ́run ẹnìkan sì ní Ankara irú ètò wọn wọ nineteen eighties alhamdulilah bàrà nítorí wù nù kábàkálukú ra nítorí wù ni wọn ń pè ní ìṣèdọ́gba àbí òye wa ó máa ń ṣẹlẹ̀ ipe tó máa ń fẹ́ ọmọ oko tí wọ́n mú wá sí gbòòrò ẹ̀yin ti mọ̀ pé ní gbòòrò àìsùn rí ẹni àìsí ìsùn lẹ́lẹ̀ ṣàṣeyàn ní sì sùn orí bẹ́ẹ̀dì lóko àbẹ́ ẹ̀kọ́ ni ẹ sì máa yí pé ẹni tó rí bẹ́ẹ̀dì sùn lóko gan kì í ṣe irú bẹ́ẹ̀dì ti lé ọkàn lè jẹ́ pákó kan wọ́n kàn sokùn mọ́ náà sokùn mọ́ náà sokùn mọ́ wọ́n sì kó koríko bò lórí pétọ̀ mátírẹ́sì náà nù ìyẹn wọ́n fẹ́ ọmọ kó ọfẹ́ wálé ó sì ti gbọ́ òfin ọlọ́run yìí pé kò ṣe dọ́gba ìyàwó tó fẹ́ tó dára gbòòrò bẹ́ẹ̀dì tí ọbọ̀ rà ó ní kì í ṣe dọ́bù lásán dọ́bù tó lé ẹ̀ pé dọ́bù kan wà tó tún lé dọ́bù dọ́bù tó lé ló ló ń ọlọ́ba ara wa ẹ̀ pé dọ́bù tó léhùn wọn ìsábà tètè rí mátírẹ́sì tó ṣe déédéé tí ọba méjìlá gbèsè àbí wà kọ́ ọ́dà gbogbo wàhálà eléyìí ńgbà tó dé lọ sí ibi tí ti ń ṣe pé wò ló wú ọmọ kí ni ti ṣe tó bá ti bá ń wẹ́ ní bambú <laughs> pé ẹni bambú lòún fẹ́ ń ah ẹni bambú inú òní lè máa súnlé ẹni pé ah ẹni tó fẹ́ ara oko yóò ṣe bí ara oko tọ̀ wọn náà bá sì gbà ọlọ́ba wẹ́ ní bambú òtún bá wá sọ fúra ó sì dọ̀gba nù ẹnìkan ah, a gbọ́dọ̀ wọlé rẹ kọ máa gbanu ha awọlé alájà títí masha allah àwọn awọlé wọn ah, yàn yín jẹ o yàn yín jẹ báwo sí wọn yàn yín jẹnu síbi tó wù ú khalas torí délé tẹ ẹ bá wá fi bẹ́ẹ̀dì lọ ni wọn máa wò pé ẹyin oúnjẹ gbogbo ẹgbẹ nìkan rò tó bá sùn lẹ́lẹ̀ gbogbo ẹgbẹ ó straight torí tí wọn fi kọ òun tí aróko bá wá gbénu gbòòrò títí títí tí tó náà dárò tó dára àgbòòrò tó bá wá nírú tí wọn lò ń gbòòrò lòún fẹ́ nìsín ọlọ́run tó ràn yín lọ tẹ́fì bá ṣe so islam ó ń fẹ́ kẹ́sì dọ́gba láàrin àwọn ìyàwó yín ṣùgbọ́n nípa ti ń bẹ lọ́kàn agbára ọ̀ka agbára ọ̀ka náà lànà bí sallallahu alaihi wa sallam náà fi máa ń ṣàdúrà pé allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik wọ́ọ́lọ́ wọ́ọ́lọ́ba tí ma yí ọkàn fi ẹsẹ̀ ọkàn mi rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ ọlọ́run ni musarriful qulub qulubul ibadi bayna isba'ayni min asabi'ir rahman gbogbo ọkàn wa bá ti ṣe pọ̀ tó ń àárín méjì péré nínú àwọn ọmọ àkọ́ ọwọ́ ọlọ́run ní gbogbo ẹ̀ wa ọlọ́run máa yí ọkàn yàn bó bá ti ṣe wù torí ẹ̀ ọlọ́run ni walan tastati'u ẹ̀. أن تعدلوا بين النساء ولو حرصتم ẹ lágbára rẹ̀ ẹ lágbára rẹ̀ pẹ́ẹ́sì dọ́gba láàrin àwọn obìnrin kódà kó sì pẹ́ gbìyànjú ẹ̀ ọlọ́run náà lè lágbára ẹ̀ òun náà ló sì ní tẹ́ ẹ̀ bá lè ṣe dọ́gba ẹ̀ gbọ́dọ̀ fẹ́ ìyàwó méjì ambọ̀sibọ́sí ìyàwó mẹ́ta ambọ̀sibọ́sí ìyàwó mẹ́rin ọlọ́run tí wọ́n fi ń kún bíi pé alẹ́ lágbára ẹ̀ alukurani èsì takora wọn níta fi nídìí alùsọ́kò fi díìnù àgbọ́yé tó péye nínú ẹ̀sìn ẹ̀kọ́ àwọn tí ọ̀gbẹ́sìn yà jẹ̀ǹbẹ́tẹ̀ kan lè ọ̀yọ́sẹ̀ ẹ̀sìn sọ pé dhalika alkitabu la rayba pé tíra tí ò ní contradiction nu ibẹ̀ yẹn wọ́n ní kẹ́ ẹ ṣe justice ibi wọ́n tún lẹ́ẹ̀lì ṣe justice you see kẹ́ ẹ jókòó kọ́ farabalẹ̀ kọ́ ọ máa gbọ́ ibẹ̀ yẹn tọ́lọ̀ ti ní tẹ́ ẹ̀ bá ti lè ṣe dọ́gba ẹ̀ gbọ́dọ̀ fẹ́ àwọn méjì ntí ọlọ́run ọba ń pàkíyèsí yín lọ sídìí rẹ̀ ni pé tẹ́ ẹ̀ bá ti lè ṣe dọ́gba lórí tẹ́ ẹ ní kápá lórí ẹ̀ ṣùgbọ́n tani tani bí ọ orí wo ló fi sọ́rùn tó fi wá sọ pé o lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó méjì lọ́kàn lọ́lọ́run fi ń yé wa torí pé lómi ilé fẹ́ ṣàṣejù wípé ọlọ́run ti ní tá a bá lè ṣe dọ́gba ní ká fẹ́ àwọn méjì èmi sì ti fẹ́ àwọn méjì báyìí màá rí i pé iye ìgbà tí mo bá rẹ́rìn lọ́dọ̀ ìyàwó alif ni mo gbọ́dọ̀ rẹ́rìn lọ́dọ̀ à ó sì rẹ̀ so ọlọ́run fi ń yé wa nù ó rí i pé ńgbà tó wà lọ́dọ̀ ìyàwó alif ìyàwó alif wú ọ títí títí títí ọ̀n bá lò ọ̀n bá lò ọ̀n bá lò ó dọ́dọ̀ ìyàwó bá kò wọ́ ó ṣe ṣe ṣe ṣe kó súnmọ́ kò wọ́ gbogbo ara rẹ̀ kàn rọ́ ni so ṣe bọ́ kàn ní. walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum wallahi kódà kó ṣe pé ẹ gbìyànjú láti ṣe dọ́gba láàrin àwọn obìnrin nípa ọkàn yín ẹ lè ṣe ṣe bọ́lọ̀ lọ́dọ̀ ọlọ́fọkàn sí wa ń gbáyà òun ló sì sọ fún wa bẹ́ẹ̀ kí wọ́n ló kù wa man asdaqu minallahi qila tá lọ́rọ̀ rẹ̀ tí òdodo tó ju Ọlọ́run lọ torí ẹ léyìí nù torí ẹ máa lọ wàhálẹ̀ mi ara rẹ̀ kọ́ ọmọ wa pé ẹ̀mẹ́ta lọ́báyàwó yẹn lò pọ̀ lọ́sẹ̀ tó kọjá ọgbọ́dọ̀ bílẹ̀ iná lò pọ̀ lẹ́ẹ̀mẹ́ta ó sì dọ́dọ̀ rẹ̀ ọkàn rẹ̀ òfin sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ jáde mọ́ tó ń ti kó o ṣe bẹ́ẹ̀ o ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ nípa àfẹ́ ọmọ tá a bí gan àwọn ọmọ tá a bí ṣé ẹnìkan lè fọ́ sọ̀yà pé gbogbo ọmọ rẹ the same level ni wọ́n wà sí ọ kódà kí gbogbo wọn kó wọn máa ṣe dáadáa tó ń fẹ́ kí gbogbo wọn sì máa ṣàìdá sí ọ wọn ò lè wà ní the same level wàá rí kọkàn ó súnmọ́ nínú ọkàn rẹ jù kan lọ ọgbàtọ̀ kan jọ kan lọ tó ń ti pé gbogbo ọmọ rẹ ni wọn àwọn ìyàwó rẹ ńkọ́ ṣé ìyàwó rẹ ọmọ rẹ ni wọn sọ ọmọ rẹ bọ́ mọ àwọn kan làwọn ẹnìkan ó súnmọ́ kan rẹ jù kan lọ ni tó bá fi pọ́ ọmọ tó tinú jáde tó bí wọn ò kan náà nípa àfẹ́ wá ní ni yẹ́s ní tí mo rí lára rẹ tí mo fi fẹ́ ọ ọ̀tọ̀ ní tí mo rí lára eléyìí tí mo fi fẹ́ ọ̀tọ̀ èyí tí mo rí lára eléyìí tí mo fi fẹ́ ó ń lọ síwájú sí lójoojúmọ́ èyí tí mo rí lára tiẹ̀ tí mo fi fẹ́ ọ ń fà o wọn lè dọ́gba eléyìí ọmọ bó ṣe lè túnra rẹ̀ ṣe tó bá ti ṣẹ̀ ó ti mọ bí ó ṣe máa sunkún tó máa ní ẹ dákun ẹ má bínú ìní ṣe bẹ́ẹ̀ mọ́ àṣìṣe ọ̀dà kò burú mọ̀gbọ́n ọkàn yóò gbẹ ojú ni yóò lé ojú ni bí ṣe ń kọjá ni wọ́n máa fi orógùn gba ọ pé ó rí pọ́ǹfì kí ni wọ́n bá gba yẹn gbórí bẹ́ẹ̀ ni so torí pé ìwà ìwà máa bífẹ̀ ìwà máa bí kórìíra ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní efura pé ìwà tó ń hù òun gangan lélẹ́sùn lẹ́yìn òun nílé ọkọ yóò lérò pé wọ́n ń sàṣọ ni ìyá kọ òun ni kọfí òun rí ilé ọkọ gbé ìyá òun bí ṣe ń lọ lé gbá ń lọ lé ìwọ etí wọ́n fi ń ṣe láàrin ojú ti ya kọ lọ mọ́ báyìí yà torí wọ́n fọ́ kéde rọ́ ìmẹ́gbẹ́yà ń lè fọ́rọ́sọ́tẹ̀ hìí hàtà ìdàfàtà amúrún àtàbà kọ́dàrà aláìlérò èèyàn onímọ̀ fọwọ́ ara rẹ̀ sọ̀rọ̀ ara rẹ̀ ń pinnu nítorí kó o ṣe òní ṣe nítorí kó o ṣe òní ṣe nítorí kó o wí òní wí òní wí ẹ̀bẹ̀ tó yẹ kó ọbẹ̀ òní bẹ́ẹ̀ nígbà tọrọ bá wa bọ tí gbogbo ẹ bá bọ orí ọmọ wa bú kádàrá kádàrá ni mi ò mọ bí mo ti kọ́ ìwọ náà ètò òfìsí ra rẹ ti pọ̀ jù nísìn ìyàwó méjì lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ àbí mẹ́ta ọ̀kan sẹ̀ ń sáńbẹ̀ọ̀ kọ̀ gbàkọ́ jáde àfìgbà tó sọ pé òforíjì ẹ kíyèsí o ọ̀kan ó sì ní tí ó bá wù ọ́ kọ́ jẹun tó bá wù ọ́ kọ́ ọ jẹ ẹni ibi bá ń pa òun ló máa ń jẹun ibi ni ọ̀pá ọ́ ah ó sì tún gbọ́ ọ tọ́ ó sì ń ṣe sùúrù onírú bàbá dẹ́pẹ̀ kan lọ́kọ́ tó ń tó fi bu tí lè mọ ọmọ wò bọ̀ ọ́ ni so ìyàwó kan òun sì ń bẹ̀ ọ́ ń pẹ́ ẹ dákú ń pẹ́ ẹ má bínú eléyìí tí wọ́n ń gbé ẹnu rẹ sọ̀rùn ah, nígbà tí ó sú ọ tó fẹjọ́ rẹ sùn ah, àìsè bẹ́ẹ̀ àìsè bẹ́ẹ̀ sọ́kọ̀ àìsè pẹ́pẹ́ fúru sọ́kọ̀ ni àìsè ọ̀dà ẹ̀ má bínú sẹ́wọ̀n pé <laughs> ọ̀dà ẹ̀ má bínú sẹ́wọ̀n túmọ̀ rẹ̀ èmi ò ní bẹ ọ ní gbogbo èèyàn kan pẹ́ nu bòmí pé bẹ́bẹ̀ ọ̀dà ẹ má bínú ẹ má bínú ọ sí ẹ má bínú so nítorí ẹ ọ̀dà ẹ má bínú àti ẹ má bínú èwo jù ẹ má bínú jù so ìwà ìmà wọn nífẹ̀ẹ́ obìn ìwà ìsì wọn kórìíra rẹ̀ ìyọjà èkejì náà ṣe bẹ ìyọjà èyí tí ìyọjọ bẹ̀rẹ̀ kó tó di pọ bẹ̀rẹ̀ sí ní jẹ ó ti bẹ̀rẹ̀ sí ní bẹ ha ń ṣàṣìṣe lónìí wọn ò mọ pé ìyọyẹn máa jọ bẹyẹn bẹ́ẹ̀ ẹ dákun torí tọlọ ẹ fìfẹ́ jẹ kò burú kọdọ ọmọ jẹ òní mọ pé ìyọjà ọ̀kan ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ ó ti fi sẹ́nu bó ni ọsẹ jọ bẹ báyìí àní kò ọsẹ jọ talẹ̀ ń bá wí ta ló ṣe bẹ́ẹ̀ ẹ ta ta lọ́wọ́ above mistake ah ọ̀dà kò burú <laughs> sẹ́yìn mọ̀ pé ìwà náà ni ìwà ni ó jẹ́ kọ́ ọ̀ka kún ìwà ni ò ní jọ ọ̀ka kún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni la yafruqu mu'minun mu'mina in kariha minha khuluqan radiya minha khuluqan akhar mọ́mí nìkùnrin kọ́mọ̀sì kórìíra ìyàwó rẹ̀ o ìyàwó rẹ̀ múmìnà wọn kórìíra rẹ̀ o sẹ́rí bó na ibi tó kù sí o ibi tó kù ẹ̀yàn kí n tán àwa gánbo la dá sí ọkùnrin gan ti ń ti ń ti máàkì pépà sebo na sá níbi tó kù sí ẹhẹn tọ anábìíní ẹ má kórìíra ìyàwó yín lákórìíra tán because tẹ bá ti fàyè àti kórìíra wọn tán sílẹ̀ kódà bí wọn ṣe dáadáa ìdálẹ mà kàkún ǹjẹ́ ìmọ̀ wò ni pé bó tilẹ̀ jẹ́ pé ń wu àwọn ìwà tí ò da ó ń ṣèṣe tí ò da ẹ máa rántí ìwà tẹ́ fẹ́ràn nínú wà rẹ̀ ẹ máa rántí ìṣesí tó wù yín nínú ìṣesí rẹ̀ torí pé bó náà ṣe dáhùn ó láwọn nǹkan kan tí ń ṣe tó dáa tí àwọn yòókù ẹ̀ ṣe torí ẹ̀la nàbì sallallahu alaihi wasallam ẹ máa wò síra wọn ni tẹ́ ẹ bá kórìíra àwà kan ẹ máa rántí pé wàá míì wà tẹ́ ẹ yọnu sí nínú wàyàwó àmọ́ o ṣíṣe dọ́gba nínú ìfẹ́ ẹ lè ṣe o ṣùgbọ́n ẹ pín èyí tẹ́ ẹ bá lè pín èyí tẹ́ ẹ lè pín ẹ fi lẹ̀ fọlọ́wọ́n bá wa ló ṣe wá nínú hadith eléyìí tí imaamu ahmed rahimahullah àti àwọn onítìrà sunan yòókù náà gbé jáde láti ọ̀dọ̀ aisha radiyallahu anha ó ní nígbà tí anabi wa muhammad sallallahu alaihi wasallam wọ́n bá pín tí wọ́n fẹ́ pín láàrin àwọn ìyàwó wọn tán ní dọ́gbandọ́gba fàyà àdèlè anábì máa ń ṣe dọ́gba o thumma yaqul anábì wa sọ yìí pé allahumma hadha qasami fi hadha qismi fima amlik fala talumli fima tamliku wala amlik ìwọ bí mi ṣe lè pín nǹkan ni o mo ṣe lè pín tí mo ní kápálẹ lórí ni ṣùgbọ́n má bá mi wí o lórí ntẹ́mi ò níkàpá lórí ẹ̀ tó ṣe pé wọ́n ọlọ́run ló níkàpá lórí ẹ̀ ìyẹn ọ̀kan tó ṣe káàánú ọmọ sínú tá a bá níyàwó méjì o bọ́ǹbìtà bọ́ǹbìtà wọ́n ọlọ́run eléyìí ni ìpín tèmi o lórí ntí mo lágbára lé lórí o ọlọ́run má bá mi wí o lórí ètí yìí ń lágbára lórí ẹ̀ tó ṣe pé wọ́n lágbára lórí ẹ̀ ṣùgbọ́n àkíyèsí pàtàkì apín agolo bọ́ǹfìtà kọ̀ọ̀kan fún yàwó gẹ́gẹ́ bí ìyàwó ṣùgbọ́n ìyàwó eléyìí ní ọmọ márùn ìyàwó eléyìí ò tí ì bímọ kankan ta ni kọjọ máa mú agolo bọ́ǹfìtà kan fún ìyàwó tó lọ́mọ márùn ta ni kó sì máa bá oníyàwó aláìtí ìlọ́mọ mú bọ́ǹfìtà tiẹ̀ mo rò pé fura ìṣèdọ́gba tí wọ́n ń sọ tá à ń sọ̀rọ̀ ọba lónìí ó ní í ṣe pẹ̀lú àwọn ìyàwó ni. So, àwọn ọmọ ń tiwọn ẹ fáwọn náà níwọ̀ tiwọn náà bọ́ǹfìtà tìyá ọ̀gbọ́dọ̀ dàpọ̀ mọ́tọ́mà ìyá bọ́ǹfìtà ìyá bọ́ǹfìtà àwọn ìyá ọmọ nù èsì ìyá tiẹ̀ o ọwọ́ afọ àwọn ọmọ tiẹ̀ náà ní bọ́ǹfìtà tiwọn àti mílíkì wọn àwọn ìyàwó náà mílíkì oníkàlùkù lọ́tọ̀ọ̀tọ̀ torí pé bá ní ìṣèdọ́gba ṣé mo ti fún ọ náà lágolo bọ́ǹfìtà àwa mẹ́fà so ẹ mọ̀ pé eléyìí kò tí ì sísè dọ́gba ń bẹ̀ ìyàwó àfi bọ́ǹfìtà kọ̀ọ̀kan sọ́ọ́rì tiwọn àwọn ọmọ náà ẹ̀ fún wọn bọ́ǹfìtà tiwọn nígbà tó ọmọ bá mu tiwọn tán kó wọn àgbà tiwọn míì tíyàwó náà bá mu tiẹ̀ tán ẹnìkan ti mu tiẹ̀ tán ẹnìkejì ó ti mu tiẹ̀ tán ọlọ́run tú láti rẹ pé o gbọ́dọ̀ ra méjì wálé o lè ra méjì kó fi kan pamọ́ ọjọ́ tí kejì náà bá tún lò ní ìdìbò tiẹ̀ náà nì kèsì pé àmọ́ fún wọn ọmọ adájọ́ lé ọmọ aganu agolo eléyìí ọjọ́ bá wọn. ọlọ́ni fẹ̀lẹ́ tẹ́mílù kò lẹ́lẹ́mẹ́yìn ṣùgbọ́n ẹ sọ́ra o tó ti pẹ́ lè ṣe dọ́gba nínú ìfẹ́ ẹ gbọ́dọ̀ dẹ̀gbẹ́sẹ̀ nìkan ládẹ̀gbẹ́ tán kó wá jẹ́ pé gbogbo bá Fọlúkẹ́ ọmọ Fọlúkẹ́ olúwa fún mi kẹ́ ọ náà lọ́ta máa pé gbogbo bá. adéníkẹ́ sì wà ńlẹ̀ ò ní pè wọn. tọ́ba gbé fóònù ọ wà lọ́dọ̀ adéníkẹ́ so olúwa fúnkẹ́ yóò ah, da fún ọ aya mi kíni ọmọ kó ọ ń da eru nù ọ ń da eru nù bàbá bàbá òsìkà ó ti dẹ̀gbẹ́ ládẹ̀gbẹ́ tánu síbẹ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ síbẹ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ sí ń síbẹ̀ ni wọ́n ń síbẹ̀ yẹn olúwa fúnkẹ́. ó bínú ó ti ń dẹ̀gbẹ́ ládẹ̀gbẹ́ tánu ọ̀wá fẹ́ mẹlòmíì má délé yìí lọ ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o ọlọ́run náà ní ń sọ fún yín pé ẹ̀ lè ṣe dọ́gba nùfẹ̀ àmọ́ ò wá gbé hàn níbi pé àwọn ìyàwó yòókù ọmọ ogun tó àdánwò làwọn wá bá ń ta wọn lé rẹ̀ ọmọ mú mára ọmọ mú mára ò ní ṣèṣe pé ọ̀kà wọn náà kùn ọmọ ni masha allah masha allah la asaba yadaki su'un ọlọ́run ní jaburú ọ̀sọ́wọ́ rẹ ọkà lóru dáadáa báyìí masha allah tó ń ti pọ́ lẹ́ẹ̀ma sẹ́yìn kí ni olè ó dùn yóò dùn pé ah, ọkọ mi ó lẹ́ẹ̀ma ah, àbà bó ni ó ṣe roka tí ò ní lẹ́ẹ̀ma yóò ní kókó náà inú olè ó dùn yàtọ̀ sí kó wá dàkún agbẹ́kìnní kó wọn dùn subhanallah so nítorí pé ọ̀fẹ́ ọ̀nwọ́nà láti jàjàbọ́ lọ́wọ́ yọ ọlọ́ni ó súnmọ́ kó tètè rí yà ẹni tó fẹ́ yàwó méjì lẹ́gbẹ̀ẹ́ ẹni tó fẹ́ yàwó kan nítorí pé ẹni tó fẹ́ yàwó méjì ní tó lè tètè tí síná ọ wà àwọn yàwó tó kó jọ ń bò ló ń ṣe láàrin wọn. ọlọ́ni fẹ̀lẹ́ àtẹ̀mílò kullal mayl ẹ tán sí ètò ẹlẹ́fẹ́ràn jù fatadaruha kalmu'allaqa kẹ wá pè tẹ fẹ́ràn kẹ pati kẹ sọ kewa so dibi tá a fi kọ́ aṣọ tá a fi kọ́ kò sí nílẹ̀ kò sì sí soro ìyàwó tá a sọ̀rọ̀ tá a sọ dàgbé kọ́ kọ kọjọ ẹni kò sì jọ aláìlọ́kọ wọn wọn bẹ ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ pátì kọ́ wá dàbí àgbékọ́ gbogbo ní ta bá sì gbé bẹ́ẹ̀ ni ó ti dà pátì kò sí lókè kákó ti lóòkè kò sì bọ́ọ̀lẹ̀ ní ń gbé alọ́kọ bí aláìlọ́kọ nu burúkú ni bá ti mà ipe bẹ lọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ lọ ṣe kúkú tiẹ̀ tí bóòlù sì fẹ́ rojọ́ wọn ní njọ wú ni ìwọ òsì kákún ọ̀ká sí òpé níyàwó òsì dàbí ẹni tí ò lọ́kọ ọlọ́run lẹ́ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ lẹ̀ kí kálukú ọmọ lọ lọ́ọ̀rẹ́ ó wá nínú hadith láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu etí Abu Dawud Tayalisi tí wọn gbé jáde nínú musnad wọn wọn lànà bí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn ni man kanat lahu imra'atan famala ila ihdahuma jaa yawma alqiyamati wa ahadu shaqqayhi saqit ẹnikẹ́ni tó bá níyàwó méjì tó wá dẹ̀gbẹ́ ládẹ̀gbẹ́ tán sọ́kan nínú àwọn méjèèjì ńlọ́kàkùn èkejì ọ̀jàmọ̀ kankan yọ wà ní ọjọ́ ògbéǹde alkiyama lẹ́ni tí abala kan nínú ara rẹ̀ dagun rìwáyà yìí ni lẹ́ni tí abala rẹ̀ kan ti ṣubú dànù subhanallah ìdajì ara yọ dànù ẹ mọ̀ pé ewu ńlá ń bẹ lórí gbogbo oníyàwó méjì mẹ́ta mẹ́rin tọjá yìí pé wọ́n kàn síìzì àwọn ìyàwó kan kalẹ̀ fún yàní nítòbìnrin sì máa ń bẹ̀rù ara rẹ̀ náà ni o pé ẹ má fẹ́ yàwó mi ẹ má fẹ́ yàwó mi kése pé ọ̀pọ̀lọpọ̀ náà kò fẹ́ rẹ́ni tí ò fi ṣe kejì ṣùgbọ́n kìí ṣe pé àti fẹ́yàwó yẹn ló ṣòro ìṣesí rẹ tó lè tẹ̀yìn rẹ̀ wáyé nígbà wọn lẹ́rù torí pé ìrírí wọn ṣàgbà ọgbọ́n níta à ń rí lójoojúmọ́ láwùjọ wa kí ẹlòmíín gbà tó fẹ́ àwọn kejì báyìí nìsín gbogbo àwọn ìyàwó ti tẹ́lẹ̀ lọ pàtì kò sì sóbìnrin tí ń fẹ́ ike kọ́kọ́ kan pọ̀ǹtì náà tí èsì pọ̀ǹtì kú ìdí nì tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń jowú ń bọ̀ bá gbéyàwó mi dé tí ò ní di kọ́ pa wọn tì ọ̀pọ̀lọpọ̀ ló sì jẹ́ pé kọ̀sádéédé dẹ̀gbẹ́ sí ìyàwó mi ládẹ̀gbẹ́ tán àyàfi látàrí pé wọ́n ti fògùn ba wọ́n ti fògùn ba tiẹ̀ jẹ́ wọ́n ti sọ́ di bèbí wọ́n ti ní remote control ọpọlọ rẹ̀ lọ́wọ́ ọkọ mi ò mọ ti ń ṣe mọ́ náà máa sọ tọ́ náà máa ní kátẹ́gùn ọ̀fẹ́ sí lórí láti ọjọ́ tó ń ti fẹ́ lágbájá lọ́rọ́ ti ń dàrú kò mọ̀ pé kì í sojú lásán ẹlòmíì kì í sojú bọ́ ọ̀rọ̀ lóòótọ́ wọn gbé lọ lé babaláwo ni wọn ò sí orí wèrè jìnnà kódà yóò ti gbàgbé kò ní àwọn mi àìmọye tẹkítọ́ máa ránṣẹ́ sí pé tó a ti rí nítorí mẹ́ta owó oúnjẹ náà lọ́tọ́ pé ta ni kí ló dé ìyá alágbádá ni ọ̀dà kò burú mọ́ gbọ́ ọgbọ́n náà nù kò sì ní dáhùn torí ẹ̀ ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tó bá ní àwọn méjì kálukú ni kó gba ẹ̀tọ́ rẹ̀ kálukú ni kó gba ẹ̀tọ́ rẹ̀ obìnrin tó bá sì gbà wọn ò lè rí yàn jẹ wọn ò lè rí yàn jẹ kódà tó bá tiẹ̀ fi ẹ̀tọ́ rẹ̀ kan yọ ọmọ pọ̀ ló ń máa ma fi lẹ̀ gbé wá sí sẹ́ríà o ọkùnrin yẹn òun náà mọ̀ pé wọ́n gbọ́ tá à ní orí òun tí ó sì padà sátìmọ̀ sí dáadáa àmọ́ kóbìnrin náà mọ̀ yà láṣejù sẹ́yìn káwọn obìnrin míì ọkọ ò lánìyàn pé wọ́n ṣàìdá sí òun ló tú láṣẹ ọkọ máa ṣàìdá sí torí pé gbogbo bí ṣe ṣe dáadáa sí àìdá tiẹ̀ tún peléke sí ni ọkùnrin ọ̀hún àpè ọ̀dà kòkòrò phase one lórí wọn wọn wá rí phase two báyìí àṣejù ní máa tì wọn débi ìyá ń gbà mí. kọ́lọ́ni wa in tuslihu wa tattaqu fa inna Allaha kana ghafuran rahima wa in tuslihu tẹ̀yìn baálé baálé ẹ̀yin ọkọ ìyàwó tẹ́ ẹ bá tún ọ̀rọ̀ yín ṣe tẹ́ ẹ bá tún ọ̀rọ̀ yín ṣe tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe dọ́gba irú èyí tẹ́ èyí tí ṣe tẹ́lẹ̀ wá tẹ́ tẹ́ kó tẹ́ fábòsí tẹ́ sí i fa inna Allaha kana ghafuran rahima ẹ̀ mà dájú pé ọlọ́run bá wa aláforíjì ni o kò sí bẹ́sẹ̀ ṣe lè ga tó kò sí bí òkè ẹ̀sẹ̀ bó ti ṣe lè ga tó tí agbára àforíjìn ò ní kó dànù aláforíjìn lọ́lọ́run bá wa tó bá tún àforíjìn yàn tán tó tún kẹ́yàn. tafsir kejì wà in tuslihu tẹ́ ẹ bá tọrọ àforíjìn lórí èyí ẹ ti ṣe síwájú lábòsí sáwọn tẹ́ ẹ ṣàbòsí sí nínú àwọn ìyàwó yín. وتتقوا تاسي صورة فابوسي لجوا واجو تتتا في فايلة فإن الله كان غفورا رحيما dájúdájú ọlọ́run bá aláforíjì nígbà tí ẹlẹ́sẹ̀ bá ti mẹ̀sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ àbúrò pẹ́ lórí ìkúnlẹ̀ ọlọ́run bó foríjì yóò sì kẹ́yìn ọlọ́run bá kó foríjì gbogbo wa kó sì kẹ́ wa kó sì wá lọ́kàn nínú ẹni tó lè máa ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ ọlọ́run bá wá fi ń yé wa pé kì í ṣe gbogbo gbàlà tún ṣe máa ṣe ṣe o kì í ṣe gbogbo gbàlà tún ṣe máa ṣe ṣe ẹ lè gbìyànjú rẹ̀ yanjú ti yín ṣùgbọ́n lọ́wọ́ ní fún yín ṣe bóyá nu kí ọkọ ọ̀ràn rí i pé èmi o tó bá ń pè mí lẹ́ máa ń ṣàtúnṣe fún pẹ̀lú obìnrin yìí èmi ọ̀gbà òun nu ẹ fẹ́ẹ́. òun kọ́lẹ̀ a'udhu billah bàbá alátùnṣe ṣe wá di pé kọ́fẹ́ yàwó rẹ̀ kọ́fẹ́ ọ kọ́fẹ́ fẹ̀ òun fẹ́ kọ́ padà sọ́dọ̀ rẹ̀ ó sì lè jóbìnrin náà kókè láéláé ẹ má bàa dámọ̀ràn yà òun ní padà a sì mà ikúbìnrin kì í kọ́kọ́ ọkọ ló lè kọ ṣùgbọ́n fi pé ọ wà. èsì kíkọ́ lọ́ máa jáwèé ní kóòtù baálẹ̀ gbogbo èèyàn baálé òkè lérin báàkì baálé òkè lérin òkè lérin court òkè lérin court ibẹ̀ ni wọ́n kówó ìjà yìgì sí àbí bẹ́ẹ̀ kọ́ náà là ń béèrè ńjọ́ kan pé àti ìmọ̀ntọ́fà tó jẹ́ gbogbo ẹni tí wọ́n bá jáwèé fọ́kọ òkè lérin náà ni kí lọ́ọ́ fà sẹ́yìn mọ̀ kóòtù mi ì jáwèé tọ́ bá jáwé ru eléyìí ọkàn lọ síra rẹ ni kò yàtọ̀ síwèé búrẹ́dì tàbí òfin ṣẹ̀ríà torobìnrin ò lè lọ kọ́kọ́ mo rò pé yé wa obìnrin ò lè kọ́kọ́ kàn lọ síra rẹ lásán ni lẹ́yìn náà ṣe baálẹ̀ ló so igi ńjọ́ tẹ fẹ́ra yín ṣèbí kọ́dọ̀ baálẹ̀ ló ti wá já ṣèbí lè má lẹ pé ńjọ́ lè má mú òṣè lọ bá má àwa lọ jáwé ìwé tákàdá wa ike kọkọ ọgbà ọkọ kan á ló ń gbà wọn mọ tó gbà lérò kí lẹ́yìn gbàgbà kú gbà sí ganan náà rí tó múlu rẹ wá fún yín lánàá wọn ni kò mú wa ká lẹ́yìn gbà sí ẹ má gbàgbà kú gbà o tẹ́lẹ̀ kan bá ti ń nà oṣù yín pé ìyàwó yín lónìí ìyàwó mi lónìí kò fún mi wè ní ọ̀wá lè mú wa ní ọ̀ẹ́ fún kó mú wa fúnra rẹ̀ òun náà wàá mú wa pé ah tákàdá kọ́lọ́ wà láàrin mi pẹ̀lú rẹ̀ gbọ́dọ̀ bá ń bẹ ọ sọ mo rò pé ó yé ọwọ́ ni ẹ ìwé kó ń kọ̀ yín lẹ̀ ìwọ́ kọ̀ mí lẹ̀ èmi mọ́ ọ ní àdúgbò lọ́ọ́ fẹ́ mi tọ́ba ti rí pé àríyànjiyàn rẹ̀ yìí ti fẹ́ pọ̀ yọ sọ sí ọ ni o sì ní ṣe bí ìgbà tó rí nǹkan kan àgbàrá ti gbé pépà lọ so eléyìí jẹ́ bó obìnrin kan bá lọ jáwèé síra rẹ̀ ni o kò sáàyè fóbìnrin kan láti lọ jáwèé nu ṣẹ̀ríà àmọ́ tó o bá fẹ́ fẹ́ kọ́ rẹ̀ mọ́ ìsìláàmù ọgbà kan ó lù ọ́ pa o kò gbà pé kò sì máa gbé bẹ̀ kọ́ máa jìyà o rárá o tí o bá ti wọ̀ fún ẹ wà á sì torí níjọ́ tọkọ ti fi ọ ìgbà tó gbẹ́wù rẹ̀ wọ̀ ni ní ìsìn wọn àsọ pé mo fẹ́ bọ́ ọkọ ńlẹ̀ ìsìláàmù gbà kọ́ bọ́ ọlẹ̀ eléyìí ni ṣẹ̀rí àgbà fún ṣùgbọ́n o ọfẹ́ gba ara rẹ̀ lẹ̀ ni ọfẹ́ ra ara rẹ̀ padà ọ̀sán wẹ̀ owó rẹ̀ tó san onípe sọ̀dáàkì ọkọ fún ọ níjọ́ tó fẹ́ ọ padà padà fún tọba ti dá padà fún àmọ́ òfin dá wa lójú pọ̀ kàn fara ni ọ́ pé kàn sí pé ọkàn máa tan rẹ jẹ tí inú àbí obìnrin tí ọkàn sọ̀wọ́ rẹ lù ọ́ láyà tó sì pẹ́rù rẹ pé kíni rárá o òfin dá wa lójú wípé ń fara ni ọ́ àwọn èèyàn tí wọ́n sì jẹun tó dúró dọ́gba wọ́n jẹ́rìí sí pé lódodo ìkàlọ́kùnrin o pé lẹ́yìn ṣe rí ìrànlọ́sọ ẹ bá wọn dénú yàrá òfin lọ́mí ń dá sí i ẹ dákun ẹ má pè mí ní solo o kìí ṣe wọn ma máa líra wọn jáde gbogbo ìgbà pé lura wọn ọmọ bóyá yàwó lọsẹ ọmọ bóyá òun náà ti létí gbogbo ẹ̀ lẹ́mu wa tí tí náà fi rí pé ẹ lè jẹ́rìí yìí so tá fi wá mà pé ń ni so náà làbí sọ pé tó bá pé five fún yàwó tí yàwó bá fẹ́ ẹ̀ kò ní tì lọ́wọ́ yẹ kàn five hundred rẹ ní kálukú sinmi bọ́ọ̀ bá fẹ́ túnbọ̀ fi five kún. so eléyìí jẹ́ báwọn. ìgbà míì àtúnṣe oníṣẹ́ṣe wọ́n kọ̀ra náà ni ọlọ́run wa ni tọ́ba kan pé kí wọ́n kọ̀ra àwọn kò sí bá ti fẹ́ ṣe torí pé tí ìgbé ọba ti wọ̀ ìdí tọ́lọ́run fi ṣe ká kọ̀ra wa lẹ́tọ̀ọ́ nù láàrin ọkùnrin kan àtòbìnrin kan tí gbígbé ọba ti wọ̀ islam ò ní túláàsì wọ́n sì gbọ́dọ̀ jọ máa bẹ náà ni. fẹ́ràn kọ́lọ́ ni fala junaha alayhima an yusliha baynahuma sulha kò sí ẹ̀ṣẹ̀ lórí wọn láti ṣàtúnṣe àtúnṣe lọ́lọ́wọ́n bá ń fẹ́ torí pé wọ́n sulhu khayr àtúnṣe ló lóore ju kí wọ́n kọ́ra wọn lẹ̀ lọ sẹ́wọ̀n kí tábà ti ṣàtúnṣe á lè jọ bára wa gbé yàtọ̀ sí ká máa bára wa gbé láì ṣàtúnṣe yóò jẹ́ pé ìṣẹ̀mí yóò le jù ọlọ́run ló ń gbà kí wọ́n ṣàtúnṣe tí wọ́n bá ti ṣàtúnṣe gbogbo ń ta ní kò dánmọ́rán láàrin wọn yóò padà sípò àmọ́ láì ṣàtúnṣe àtúnṣe ò ṣeé ṣe ẹ sì ní dáadáa tó bá jẹ́ mi mo bí ọ ọ gbọ́dọ̀ kú léwu à ẹ pọ̀ mọ́ yín ẹ pa torí pọ̀ ní bá gbé ẹ sì tún sọ fún ọmọ yín pé tó bá gbé mi mo bí ọ ọ gbọ́dọ̀ kọ́ ọ à ọ gbọ́dọ̀ kọ́ báwo òun ní bá gbé òun ló ti sùn torí di eléyìí báyìí àti àwọn bàbá bàbá àwọn kan máa fẹ́ wọ́n máa fẹ́ pàṣẹ mi tí èèyàn ti lè pàṣẹ láàrin ọkọ àtìyàwó àṣẹ kí ni wọ́n fẹ́ pa náà rí pé kí ni o tún kọjá o tún kọjá lẹ́vù rẹ̀ tí o bá ti tẹ́ ọkọ lọ́rùn láti dìyàwó mú má kò tẹ́yàwó lọ́rùn láti gbọ́dọ̀ ọkọ má ìmọ̀ pàṣẹ pé lórúkọ pé bàbá rẹ̀ ni mí ó ti kọjá àlà torí pé àwọn ní ọ̀bàrà wọn gbé torí ẹ̀ tí ìgbé ọba ti wọ̀ ma kò burúkú wọn kọra wọn torí pé tá a bá fi túláàsì mú wọn máa bẹ pẹ̀lú ara wọn ẹnìkan ó ṣekú pa ẹnìkejì o kò sí tàbí ṣùgbọ́n ẹnìkan ó ṣekú pa ẹnìkejì nítorí pé nígbà tí iná ọba ti wọ̀ ẹ̀jẹ̀ kálukú ọmọ lọ́lọ́ rẹ̀ ìdí tọ́lọ́run ọba fi ṣe ká fẹ́ra wa lẹ́tọ̀ òní pé tá a bá lè jọ gbé lálàáfíà tó bá ti hàn yín gbà ní lè jọ gbé lálàáfíà kí kálukú ọmọ lọ́lọ́ rẹ̀ ó lóore ju kájọ máa wá gbé nígbè pa ànira ẹni lára lọ náà lọ́nà sọ pé wà á tafarraqa tí wọ́n bá yára wọn tí wọ́n kọ́ra wọn tí wọ́n ọ̀jọ́pọ̀ àtìyàwó ara wọn máa nígbà tí wọ́n rí i pé lẹ́yìn oní òpè àwọn oní ọwọ́ fáwọn jù àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ máa kọ́ra wọn yéé ṣe nǹkan tuntun ntọ́kàn tọ́kàn lè jẹ́ tuntun òní wípé kọjá pé kò sídìí kankan kò sídìí kankan ọkàn kọ́ọ̀lẹ̀ ni ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ tọrọ rẹ̀ bá tún wá lọ já sí pé ó ń ṣe bẹ́ẹ̀ tó bá ti fẹ́yàwó tó bá ti lògbà díẹ̀ lọ́dọ̀ rẹ̀ yọ kọ́ọ̀lẹ̀ yóò tún fẹ́mi yóò tún kọ́ọ̀lẹ̀ yóò tún kọ́ a ah! irú ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run làánà rẹ̀ anabi ni laana allahu dhawaqina wa dhawaqat ọlọ́run làánà àwọn olùtọ́wò lọ́kùnrin àtàwọn olùtọ́wò lóbìnrin ọ̀n fẹ́yàwó kálíbà pé ní ìgbésí ayé rẹ̀ iye obìnrin báyìí lọ́tọ́wò a'udhu billah ọlọ́kọ lórí ọkọ lórí ọkọ kálíbà pé láyé rẹ̀ iye ọkùnrin báyìí ló ti tọ́wò ọlọ́run làánà wọn. sàmúsọ bá yẹ pé ìgbéni ọ̀wọ̀ gbogbo ìyànjú ni wọ́n gbà kò ṣeé ṣe kò burúkú ọkọ̀ ra wọn lẹ̀. wà á ìyẹn tẹ fọ́ọ̀rọ̀ kọ́ ọlọ́run tí wọ́n bá pín yà tí wọn jọkọ àtìyàwó ara wọn mọ́ ọmọ ọba wà láàrin wọn kò pé kí wọn mọ pínyà kò sọmọ láàrin wọn kò pé kí wọn mọ pínyà ní ìgbà tí ìgbé ọba ti wọ̀ mọ́ láàrin ọkọ àti wọn lè pínyà á ah! àlàáfíà ń Islam ìlànà kan àwọn ni wọn gbọ́dọ̀ kó obìnrin ẹ ti mọ̀ pé wàhálà nù kí kí kọ́ wájú kófin Islam sọ pé ọ̀ gbọ́dọ̀ kọ́ kódà kó gbọ́bẹ̀ sí ọlọ́run kọ́ máa dúnbù rẹ̀ ọ̀ gbọ́dọ̀ kọ́ ah obìnrin pípọ̀ ọ̀pọ̀kọ̀ ọkùnrin pípọ̀ náà ó sì payàwó àbòsí ó ti wá pọ̀ jù torí pé akọrọ ẹni kò pé ká yọ tán fọkùnrin akọrọ ẹni kò pé ká yọ tán fóbìnrin tọ́wọ́ àti torí pé àwọn bàbá rẹ̀ àwọn náà fọkọ rẹ̀ ń sẹ́ tọ́wọ́ ayagaba mọ́ ọkọ lọ́wọ́ nígbè torí pé tọba tọba tọba kọ pínrín níjọ́ náà lágbàṣẹ lọ ẹ gba ọlọ́run fún lómi torí pé ọ̀pọ̀lọpọ̀ fámìlì tí wọ́n á ran ọkọ ọmọ lọ́wọ́ kódà á ti gbọ́ nípa ẹni tó jẹ́ pé gbogbo àwọn ọkọ ọmọ rẹ̀ ọkọlé fún wa tún ra mọ́tò fún wa ó tún fún wọn sẹ́ àmọ́ under condition wọn ò gbọ́dọ̀ ṣèèṣì páwọn arúbìnrin míì táwọn fẹ́ wọn ò sì gbọ́dọ̀ páwọn fẹ́ kọ́ ọmọ àwọn lẹ̀ ẹ dákun sẹ́yìn lè gbarú condition pé kíni nígbà tẹ ìṣẹ́rú kọfọ ọmú mọ́tò rẹ̀ kọfọ ọmú lé ẹ̀ kọfọ ọmú sẹ́ rẹ̀ ọlọ́run bó ṣe tiẹ̀. torí ẹ̀ wọ́n iyì ẹ̀tẹ̀fọ̀ rọ́kọ̀ tí wọ́n bá pín yà wọ́n pín yà kò pé kí wọ́n ríra wọn lọ́nà kí wọ́n máa búra wọn o wọ́n pín yà kò pé kí wọ́n máa tẹ́sí mẹ́sẹ́jì kí wọ́n máa ṣépè ránṣẹ́ sí o àbí kó náà máa ṣépè ránṣẹ́ sí ọ pé ètí ntí ṣe látijọ́ yìí nínú àwọn èpè wàá máa bá pàdé lójoojúmọ́ báyìí kò need because aslan ẹnitórí rẹ bá pé àsìkò tẹ́jọ́ gbé yẹn dáadáa lọ pa yín pọ̀ ìmọ̀tẹ́sì tún jọ gbé náà mọ́ kò pé kí dáadáa yẹn ó bàjẹ́ ìwà sọ pé tó bá ti wá kọ obìnrin kan sílẹ̀ ọmọ wa tú àṣírí rẹ̀ ọmọ wa sọ̀rọ̀ rẹ̀ láì dáa ká àbí wọn náà ọmọ tú àṣírí ọkọ yín ọmọ sọ̀rọ̀ rẹ̀ láì dáa ká pé kíni kí lọ́ọ́ fẹ́ fi gbà kí lọ́ọ́ fẹ́ fi gbà torí pé ọlọ́wọ́ bá nínú súnà rẹ̀ ẹ kọ́ra yín kọ́dọ̀ olè tó gún ọdún tọ́lọ́mùbá tún kọ́ pé ẹ̀tùtùn ra yín fẹ́ ẹ̀tùtùn ra yín fẹ́ àti wá fẹnu wa rọ́ọ̀fù rẹ́gẹ́dẹ́ àti bara ẹni jẹ́ rẹpẹtẹ tabatun àtúnṣe àyè ká tuntun rẹ ni fẹ́ wà mọ́ kò ní sí torí ó lè jẹ́ pé gbà kan ìnìgbé ọ̀wọ̀ ọlọ́run nínú àánú rẹ̀ ó lè tún ìkíní kejì ṣe fẹ́ pé àìfẹ́ra wọn mọ́ yóò jẹ́ yóò jẹ́ training period tí kálukú fi mọ ibi tó ń kù sí tí wọ́n tún wá di àtúnbí tí ìwà wọn tún wá dá débi kí wọ́n bá ara wọn gbé ẹnìkan tiẹ̀ ní gbọ́ ariwo wọn mọ́ àìmọye tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí rẹ̀ àfẹ́rẹ́ ẹni má kò túmọ̀ sí ká máa búra ẹni kò túmọ̀ sí pé gbogbo ibi tá a bá ti wá jókòó ká máa pààlọ́ ká máa bú èbú ká máa yọ ìwọ́n ti pè ká máa dá pátá ní sétè rárá o torí di eléyìí wà iyì tafarraqa ọlọ́ni tí wọ́n bá pín tí wọ́n bá pín yà yu'nillahu kullam min sa'ati àtọkọ tọkọyàwó lẹ̀ àtìyàwó tí wọn kọ̀ ọ́ lẹ̀ gbogbo ìkíni wọn lọ́lọ́wọ́n bọ́ rọ̀ lọ́rọ̀ nínú arzikì rẹ̀ subhanallah ẹnìkan nu wọn kò ní rárí. ẹnìkan nu wọn ò ní jìyà má wulẹ̀ tí ma sọ fún ya rẹ pé tí mo bá kọ́ wàá sí gbà kò sí ti ń gbà náà sọ fọkọ rẹ tí mo bá kọ́ tí ó jẹ ọ kò sí tí ó jẹ ọ torí tẹ́lẹ̀ kí tó dá tẹ́lẹ̀ náà lọ́lọ́run ti sìn ń jẹ pè é tó fi lọ́sẹ̀sẹ̀ ká jẹ so eléyìí túmọ̀ sí wípé kò nídìí kẹ́nìkan ìhun tó wà lọ́dọ̀ rẹ làṣírí rẹ fi bò wá ah, ọlọ́run ní bùkálùkù láṣírí o sẹ́wọ̀n kóbìnrin mi bìlíìfù pé torí pé òun jẹ́yàwó fún ọ ló ṣe níwọ̀n bá ń tó ní pàápàá àwọn yorùbá yẹn yóò tún máa sọ pé tọ́ ọ bá kó lẹ́pẹ́rín òṣìṣẹ́ ọkọ lẹ́tà sí yọ sọ sí agboolé rẹ àwọn fámìlì rẹ náà mọ akọ pé ah, àrísìkì rẹ nílò àbẹ́yìn ọ̀gbọ́rú ẹ̀rí wọ́n mọ̀ lárísìkì árísìkì rẹ̀ nílò báwo wàláhì kò sí lápò ọlẹ́nu ṣẹ̀rí àpẹ́nìkan lè lo árísìkì ẹnìkan níbo ni wọ́n fojú sí tí wọ́n fi gbé árísìkì rẹ̀ lọ́mọ ọlọ́ pé kí ni nísìnyí wọ́n ń pín ọkà wọ́n ń pín ọkà kálukú gba tiẹ̀ síbi ẹni tó bá ti gba tiẹ̀ yọ fà má bẹ́ẹ̀ ni ọwọ́ ayé pé wọ́n gbọ́ kà mọ́ àwọn èèyàn kò bọ́ fojú sí tí wọ́n fi gba tiẹ̀ ah kí ni ń ṣe ọ́ kátó wá pé árísìkì ẹ wá árísìkì lẹ́gbẹ̀ẹ́ ọkà se ara arizikì lọ́ka ni àbí gbogbo arizikì lọ́ka náà ara arizikì ni ó lè gbà kó gbọ́ kà mọ́ ọlọ́ba wọn nígbà tẹ́bi ń pọ́ ṣé arizikì rẹ̀ lọ́wọ́ àgbà kó kó gbà mọ́ ẹ̀wọ̀n ọ̀rọ̀ àwọn kèfèrí lélẹ́yìn ẹ̀jọ́ nínú Islam kò bí ẹni náà dáa tí ó gba arizikì wọn à orí fìfo ni wọ́n ń lò wọ́n ti gbé orí rẹ̀ kí ni wọ́n kó mọ̀tòmọ́tò orí rẹ̀ wípé <laughs> orí olórí orí olórí báwo àwọn obìnrin náà wọ́n á believe wípé à gbogbo torí ti ń da yẹn òun ni o òun ni tó ń wà lọ́dọ̀ rẹ ní tó ń bá ti kú lọ́dọ̀ rẹ ká ẹni rẹ kọ́ lọ́n tẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kọ mi ọkọ ń jókòó kalẹ̀ ń sùn kalẹ̀ ìyàwó sì ń lówó ìyàwó ń lówó bítírílà sì ń jẹ́rù bẹ́ẹ̀ náà ni táyà mẹ́wàá ń jẹ́rù gbogbo ẹ̀ ní ní ṣọ́ọ̀bù ìyàwó so àwọn èèyàn wà máa sọ fọ́kọ pé ha ó ti forí eléyìí ń gbà pààrọ̀ fa tí o bá fi gbà pààrọ̀ ìyàwó mà ló ní gbogbo owó òun Ee! Hm? ọkọ bí ọmọ ọ̀dọ̀ ọmọ lélẹyìn ó ti bú ti forí rẹ gbà pààrọ̀ bí ọba jẹ bẹ́ẹ̀ bí ọba kò gbà pààrọ̀ kankan torí pọ lẹ burúkú lọ́kọ ọkọ tí kò níṣẹ́ lápá ìyàwó sì lówó bẹ́ẹ̀ wọn á níyàwó sọ fún yín pé babalágbájá dípò àwọn ọkùnrin tí ń bá mi ti ibi owó ẹ ń gbowó tí ti ń rajà ó ní rárá ń lè <laughs> tọ eléyìí tọba sọ pé ẹ torí tọba kọ̀ọ̀n lẹ̀ onígàrí ọkọ ọkọ tí wọn sọ pé tọba lọ fíhùn mọ́ arísìkì rẹ̀ ó pora o torí arísìkì mi ló ń lò arísìkì rẹ̀ báwo ìwọ nìkan tó ń sún kalẹ̀ dẹ́pẹ̀ so eléyìí báyìí yóò fi hàn wá pé ọlọ́run ọbọ̀ ọ̀rọ̀ kálukú lọ́rọ̀ tẹ́ ẹ bá kọra yín ọlọ́run ọ̀rọ̀ kálukú ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọbọ̀ ò ní fẹ́ nìkan ráre ọkọ ò ní ráre ìyàwó náà ò ní ráre ó pin ìgbà tó bá pẹ́ ti gbìyànjú àti ṣàtúnṣe ẹ̀rí ṣe so tẹ́ fi kọ́ra yín lẹ̀ yughnillahu kullam min sa'atihi ọlọ́run ṣe ìyàwó mi fọ́kọ yóò sì sọkọ mi fún yàwó torí ẹ wa kana Allahu wasi'an ọlọ́run ọba ọba tó fẹ̀ lárísìkì ni ọba tó fẹ̀ ni ọba tí ọgbọ́n rẹ̀ sì dópin ni. alimami Razi wọ́n ní kí ló dé tọ́lọ́ wọn bá fi sọ pé wasi'an tí ó sọ pé wasi'ar rizq kò sọ pé wasi'al fadl kò sọ pé wasi'ar rahma kò sọ pé wasi'al maghfira ṣùgbọ́n ṣe lọ́lọ́wọ́n ọba ó ní wa kana Allahu wasi'an ọba tó fẹ̀ lọ́lọ́ kò sọ pé tó fẹ̀ lárísìkì kò sọ pé tó fẹ̀ níkẹ̀ kò sọ pé tó fẹ̀ lájùlọ ọ̀fẹ́ yẹn ni pọ́lọ́ wọn bá fẹ̀ ní gbogbo nǹkan bẹ́ẹ̀ ni àmì èèyàn tí wọ́n bá ní ó tóbi ẹ sọ pé nínú kínni mo rò pé yé wa lágbájá pọ̀ ní kínni torí pé kínni lèèyàn èèyàn kéré púpọ̀ ó ní limit ó ní limit ṣùgbọ́n gbogbo nǹkan tọ́lọ́wọ́n ọba limitless kò ní limit torí ẹ wa kana Allahu wasi'an ọba tó fẹ̀ lọ́lọ́ nínú fífẹ̀ rẹ̀ yóò rọ ọkọ lọ́rọ̀ pẹ̀lú ìyàwó mi nínú fífẹ̀ rẹ̀ yóò rọ ìyàwó náà lọ́rọ̀ pẹ̀lú ọkọ mi torí ẹ àgbọ̀dọ̀ máa sọ ma wá ní wàsíwò wàsíwò ẹni jẹ́ wàsíwò wàsíwò <laughs> torí wàsíwò sósè kọ́lédè lárúbá gan torí tẹ́ bá sọ wá sí náìn ó di wá sí á ẹ̀yin sọ pé wá sí wù kò sí kọ́lédè lárúbá torí tẹ́ bá fi yá o sẹ́yìn sìn kò tún túmọ̀ sí wá sí wù sọ ó di wá sí sọ pé wá torí rẹ̀ wá nínú orúkọ ọlọ́ọ̀ni kí ni ọba tó fẹ́ẹ́ tá a bá fẹ́ sọmọ wa bó la máa pè é abdulwasẹ bá a sì máa pa àwọn ọmọ nù abdulwasẹ kìsì wẹsẹ o a'udhu billah àwọn bàbá mi ń wò pé àwọn sẹsẹ máa pọ ọmọ ní Abdul Wasi yẹn ọmọ kò sí yẹn mú Wasiu Bobby rárá ẹ sọ pé Abdul Wasi sẹbẹyìn náà lẹ sọ ọkọ tó dáa ni tẹyìn ọba ti pè dáadáa àwọn ará igun oníbà ń pè dáadáa Abdul Wasi bẹ́ẹ̀ náà làwọn ẹ̀gbọ́n wọn ni máa kúta àwọn pàbúrò àwọn báwọn dáadáa ó kò sí yẹn mú Wasiu ọgbọnù Abdul Wasi tí wọn bá pè wọn Wasiu àbí kíní má dáhùn ọ̀bọ̀ pé mo ń pè ọ́ ẹ̀ tí pè mí Abdulwasi lèmi àwọn náà ní dánwò má lọ́la bẹ́ẹ̀ náà ni Hakima ọba tí ọgbọ́n rẹ̀ dópin tí ò sí ọgbọ́n mọ́ lẹ́yìn rẹ̀ torí rẹ̀ ọlọ́run bá ní Al-Hakim àti rí kí ló fà á tó lọ́n fi pera rẹ̀ ní Al-Wasi Allahu wasi'an nípa tí ń ṣẹlẹ̀ yìí wípé wọ́n ń bùkátà kọ́lọ́run bó sínà fún kálukú ọba tó sì fẹ́ lọ́lọ́ yóò sì nà fún kálukú kí wọ́n á nìtumọ̀ hakima tọgbọ́n rẹ̀ dópin yẹ́s tí ọgbọ́n wọn bá dópin ẹ wo àwọn òfin tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa lóríṣiríṣi ìwọ obìnrin o tó bá ti fura o kọkọ rẹ ọ̀fẹ́ kọ́ ọ sí máa o wọ́n náà fi ṣàtúnṣe o tí ọgbọ́n ọlọ́run ọba dópin sọ́lọ́run lè kọ́ wa yìí wọ́nà tẹ́ fi ṣàtúnṣe òun bọ́ fẹ́ kó ṣe pàtúnṣe òun yóò mú kó fi abala kan lẹ̀ nínú tó jẹ́ tọ̀ rẹ lórí ọkọ rẹ àní kó ọmọ ẹbẹ lọ́dọ̀ ọkọ ó pé ju kó lé ọ síta lọ. kẹ́ẹ̀sì ṣàtúnṣe ló lóore ju wọ bàbá náà tó ń halẹ̀ kẹ́ẹ̀sì ṣàtúnṣe lọ́dáa ju wọ ìyàwó tó ń halẹ̀ mọ́ kẹ́ẹ̀sì ṣàtúnṣe lọ́dáa ju bó tilẹ̀ jẹ́ pé a ti dá sínú ẹ̀mí bọ́bá wọn kan pé kẹ́ ẹ tiẹ̀ wá kọ́ra yín ẹ kọ́ra yín nítorí pé tá a bá gbà kẹ́ ẹ kọ́ra yín nígbà tí gbé ọ̀wọ̀ mọ́ ẹ sì kú para yín ẹ̀kọ́ gbọ́n tó dópinu torí ẹ̀wọ̀ kana Allahu wasi'an hakima alẹ́sọ̀mọ́wání Abdul Hakim ẹ̀rù ọlọ́run ọba ọba tó gbọ́n tọ́gbọ́n rẹ̀ dópin gbogbo eléyìí ò lè gbọ́ níbòmí àfi nínú Islam o gbogbo àwọn kan tó ń gbọ́ yìí ò lè gbọ́ lọ́dọ̀ àwọn àlùmíì ọ̀dọ̀ àwọn mùsùlùmí ló ti lè gbọ́ torí pàlù kúránì ló ń bẹ sọ̀rọ̀ yìí kìí ṣe wéètàn kìí ṣe àlọ́. wa kana Allahu wasi'an hakima abdul hakim kásánà abẹ́ òkò tó dání abdul ha ha yẹn jáde kìí ṣe abdul hakim abdul hakim kìí ṣe òkò torí kò sí òkò sínú òkò ọlọ́run pé hakim hakim hakim abdul hakim so bẹ́ẹ̀ la máa pè o èsì hakimu hakimu kimu ẹ máa ẹ máa tẹ́ ẹ máa wí so <laughs> so eléyìí èèyàn gbọ́dọ̀ bọ́mọ ló kọjẹ́ ẹ ti sọ ma ní abdul hakim ó kọ tó dáa gan ni èyí ti jẹ́ pé lákì mẹ́ẹ́ kíni kíni lákì so torí di eléyìí ká gbìyànjú láti máa ṣe ntọ́lọ́ nfẹ́ kọ́lọ́n bó lè ṣe ntáwa náà nfẹ́ fún wa eléyìí jẹ́ àlàyé tọ́lọ́n bá ṣe fún wa nínú àwọn àyà yìí nípa ọ̀nà tí ọkọ àti ìyàwó tí wọ́n lè gbé ọ̀rọ̀ ara wọn gbà kọ́ máa bá polúkúrú mùsùlùmá wọn lọ́wọ́ ọ̀nà tọ́kọ àti ìyàwó tí wọ́n máa gbà túnra wọn ṣe kára yọ ọmọ bàbá wọn dá sí i ọ̀nà tọ́kọ àti ìyàwó wọn máa gbà tí wọ́n fi kalẹ̀ fúnra wọn tí wọ́n fi rójú ráyè láti fi tọ́jú àwọn ọmọ wọn. torí pé ọmọ ti bọ́ sáàrin ọmọ tó bọ́ sáàrin ńlá ni wàláhì bàbá ń bẹ ìyá ń bẹ pẹ̀lú ara wọn mélòó la rí ṣe nínú ọ̀rọ̀ àwọn ọmọ wa kátó pé ìyá ń dágbé bàbá náà ń bẹ lọ́tọ̀ ẹ rí i pé yọ lápá lára àwọn ọmọ náà ni torí délé ọlọ́run bá kó tún wá ṣe lọ́wọ́ ó wá lọ́kàn nínú ẹni tí àti àti lọ́la alqiyama subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wọn ni bèrè kù sí. aleykum salaam wa rahmatulah. ṣé abárẹ́ nìkan sí ló kọjú sí ìyàwó ẹ̀ tó wá sọ fún ẹ̀dá rẹ̀ kó kọ̀. tó sọ wípé òun kọ̀. pé òun kọ̀ kódà gbọ́dọ̀ yẹn ju ẹ̀mẹ́ta lọ ibi ìbínú yẹn tó bínú yẹn dé ṣé á sọ pé ẹ̀gbọ́n náà ni ó sọ fún ìyàwó rẹ̀ pé òun kọ́ ọ. ẹni tí inú ń bí tó sọ fún ìyàwó rẹ̀ nígbà tí inú ń bí pé òun kọ́ òun kọ́ òun kọ́ á ṣèwádìí ǹjẹ́ nígbà tí yẹn ó dá bàbá rẹ̀ mà yàtọ̀ sẹ́ni tí ì ṣe bàbá rẹ̀ ó dá ọmọ rẹ̀ mà yàtọ̀ sẹ́ni tí èso ọmọ rẹ̀ tó bá yẹ kó sì mọ gbogbo eléyìí lásìkò tínú ń bí á pè é tó bá yẹ pọ́ mi eléyìí lásìkò tínú ń bí kíkọ́ ọ̀lẹ̀ tọkọ̀ ọ̀lẹ̀ yẹn kíkọ́ ọ̀lẹ̀ náà àkọ́kọ́ mi àmọ́ tó bá yẹ pé àsìkò tínú ń bí kò dá ọmọ rẹ̀ mọ̀ yàtọ̀ sọ́mọ ẹlòmíì kò bàbá rẹ̀ mọ̀ yàtọ̀ sí bàbá ẹlòmíì inú ti ń bí ó ti mú kí ojú rẹ̀ kó padé eléyìí bó tiẹ̀ ló ń kọ obìnrin yẹn sílẹ̀ kìí ṣe kíkọ́ ọlẹ́ nínú ṣẹ̀ríà but under that condition kọjá yìí kíkọ́ dá ẹnìkan màmá inú ti bí débẹ̀ torí àdìsí anábìwọ̀n Muhammad sallallahu alayhi wa sallam tóní làákọ làákọ fíl ẹgbẹlá kíkọ obìnrin sílẹ̀ kò ní í wáyé nígbà tí inú bá bíyàn débi wípé làákàyè rẹ̀ ti padé àmọ́ làákàyè ò padé ó sì máa ti ń ṣe ó ní mo kọ́ ọ́lẹ̀ mo kọ́ ọ́lẹ̀ mo kọ́ ọ́lẹ̀ ábìlérè kí ni tó ọgbà lérò pẹ̀lú wíwí láwìtúnwí ọwọ́ á ní. nítorí gbà lérò ni pé iye mélòó iye iye kíkọ́ ọ̀lẹ̀ mélòó lẹ gbọ́ lẹ́nu o wọ́n ní mẹ́ta ni wọ́n ní mẹ́ta náà àti pé mẹ́ta ni ṣùgbọ́n à ń torí pé ọlọ́run ọba wa kò gbà kọ́kọ́ obìnrin sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kan náà ńṣe lọ́lọ́run ọba ń fẹ́ kọ́ ọmọ kọ́ lọ́kọ̀ọ̀kan nígbà tí wọ́n bá kọ́ èsì ní ìjókòó kan náà ló ti sọ àmọ́ ti wáyé ti wáyé náà àmọ́ tó bá yẹ pé ó ní ìgbà tí mo sọ pé mo kọ́ ọ́lẹ̀ mo kọ́ ọ́lẹ̀ mo kọ́ ọ́lẹ̀ ńṣe lòun gbà lérò yìí pé òun fún lágbára pé kò sí pé àlóhùn ti kọ́ ọ́lẹ̀ sẹ́ẹ̀ ajẹ́pẹ́ ọ̀kan náà. bá tún wọ́n kọ ìyàwó ìkọjá ìjọba ẹ̀yà ṣe á kàwé wíwọ̀ ní àbí. ẹni tó bá kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ ẹ́ pé obìnrin tá a kọ sílẹ̀ yóò jókòó ìjókòó yẹn ni wọ́n ń pè ní àìdá yóò fi máa wà ní ọ̀dẹ ọkọ yìí tó bá gbé kíkọ alẹ́ alákọ̀ọ́kọ́ ni abẹ́lẹ̀ kejì ìyàwó náà sì ni ìyàwó yẹn ọ̀ máa lágbọn àbí kan lágbọn wípé ọmọ bọ ó pèsè ibi tí ọmọ gbé títí tí yóò fi parí ìjókòó yìí ìjókòó yẹn òun náà ní wípé kó ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta àbí kó ṣe ìmára lórí ẹ̀mẹ́ta ọ̀rọ̀ oríṣi méjì yẹn ló wà lọ́dọ̀ àwọn olùmọ̀ ìmára lórí ẹ̀mẹ́ta iná ní sẹ̀ríà òfin gbà kọ́ kọ́ọ́lẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìgbà tí ò ṣe nǹkan oṣù lọ́lọ́ kọ́ọ́lẹ̀ tó bá ti wá kọ́ọ́lẹ̀ á ní ìmára alákọ̀ọ́kọ́ nù lórí ọ̀rọ̀ pé ìmára la gbà lérò pẹ̀lú ẹ̀kún lọ́lágbàjù tí ó bá ti parí ilé tó bá ti ṣe nǹkan oṣù lẹ́yìn kíkọ́ọ́lẹ̀ ìmára tí ó tẹ̀lé ìmára kejì nù tó bá ti lè ṣe nǹkan oṣù lẹ́yìn ìmára eléyìí níjọ́ tí nǹkan oṣù yẹn bá ti lè dátà ìdá tó bẹ̀rẹ̀ ó ti jáde nù ìdọ́ba tí sẹ́rí a sì fi pé kó jókòó yìí ó ní pé bọ́yá àìdá tí ìyàwó ṣe tọkọ fi kọ́ lẹ̀ ìyàwó lè yíwà padà ó lè ó lè ó lè lọ bẹ́ẹ̀ ó lè ráyàn bẹ́ẹ̀ ó lè fi hàn pé òun tún ní serú ẹ̀ mọ́ tọkọ fi láǹfààní àti dá padà so àmọ́ tó bá yẹ pé ìyàwó yíwà padà ó kàn jókòó gbogbo gbà náà ni òun náà ti fẹ́ lọ tiẹ̀ tẹ́lẹ̀ náà tọ̀ lẹ́yìn ìgbà tó bá parí ìjókòó èyí ọ̀lọ́ náà bẹ́ẹ̀ lòfin ọlọ́run bá sọ torí ẹni tó bá kọ ìyàwó lẹ̀ ó yẹ kó fi àyè lẹ̀ fún ìyàwó yìí láti jókòó ìdà nínú ilé rẹ̀ ṣùgbọ́n ìgbà míì ẹni tó kọ ìyàwó lẹ̀ ìbínú burúkú ló ló ló bí ló fi kọ́ ọ lẹ̀ ẹni tá a sì kọ́ ọ lẹ̀ ó lè má fẹ́ rí torí pé tó bá fi lè bá gbélé ń ó lè pa ọ torí ẹ a lè pé ìyàwó yẹn kó lè fún jọ yẹn jọ́kejì àwọn onílàkẹ́ wa bá sọ̀rọ̀ fún gbàtẹ́ sì kọ́lẹ̀ ẹ̀rọ kọ́ ẹ kójú kò rí dà ó ní láéláé èsì lè tò lọ́wọ́ tó máa bọ́ ta ni lábẹ́ òfin ọlọ́run kò sí tó burú pé kọlọ sí ìdá ń bò lù bí ilé bàbá rẹ̀ kọlọ sí ìdá ṣùgbọ́n àǹfààní ti ń bẹ́ẹ̀ ọ wà fọkùnrin náà nítorí pé nígbà tí ń sẹ ìdá lọ́wọ́ lè dá padà ipò tún ti dá padà kọjá ìyàwó mọ̀dọ́ padà ó sì ti parí náà àmọ́ tí ọba lọ ṣe ìdánlé bàbá rẹ̀ sọ̀rọ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ máa rán yẹn sí ni ó ṣẹ̀ṣẹ̀ lọ pé mọ̀dọ́ padà tó ń ti pé kò bá jẹ́lé bàbá rẹ̀ náà ní ti ń ṣe ìdá kò ní kò lẹ́sà kan tó fẹ́ sà tọ́ba lọ dá padà ọ̀dà padà náà nù ṣùgbọ́n tó bá fi lè parí ìdá yẹn ò lè fẹnu lásán sọ pé ọ̀dà padà náà ó tuntun fẹ́ ni ó tuntun fẹ́ bí ìyàwó tuntun ṣùgbọ́n tó o bá tún fẹ́ bí ìyàwó tuntun kíkọ́ ọ̀lẹ̀ tó ti kọ́ ọ̀lẹ̀ ó ń bẹ̀ẹ̀bẹ̀ àjẹpọ̀ ti kọ́ ọ̀lẹ̀ kíkọ́ ọ̀lẹ̀ kan okùn méjì méjì lọ kọ́ ọ̀lẹ̀ tẹ́lẹ̀ ọ̀kan ló kù kọ́ sọ́ra ilé ìjẹ́bù sì títí tó fi kọ́ ọ̀lẹ̀ kíkọ́ ọ̀lẹ̀ mẹ́ta obìnrin tá a bá kọ́ ọ̀lẹ̀ kíkọ́ ọ̀lẹ̀ mẹ́ta kìí ṣe ilé wa ni ó ti ṣe ìdá rẹ̀ kọ́ lọ́mọ ṣe ìdá lé wọn torí kó ti parí kò sọ́nà mà so títí tó fi lọ́kọ̀ mi máa wá lọ́kọ̀ mi ìtàn fẹ́ra wọn títí tí wọ́n bá kọ́ra wọn lẹ̀ ìwọ́n tó lè fẹ́ náà aleykum salaam. ọkùnrin tí ó bá kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ṣe pé ọba tí obìnrin tó fi ṣe ọ̀rọ̀ pé òun ló tàbí ṣe so ṣé ó wà lábẹ́ ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ kíkọ́ tó kọlẹ̀ ó lè gba òun kà sí. bí kíni bí kíni fi ń sọ. bóyá ó ti ṣọ́ọ̀bù ó ti parí ó ti bùn ẹni tá a bá ti bùn ní nǹkan ẹgbàá mọ́ ṣebí wọn náà mọ̀ pé ìwọ lọ ra ṣọ́ọ̀bù fún wa ló ṣe gbogbo ẹ̀ fún tó tún fi kọ́ ọ́ lẹ̀ yọ ọmọ pẹ́rù lọ ni wọ́n lọ́mọ ajẹ́ ká àbá mọ̀ pé á ah, ó tún kó mi lówó lọ <laughs> gbogbo ẹ̀ ló rò pọ̀ náà àríkú sọ̀rọ̀ lórí Sara kéèyàn lọ sínú bìkan sàrà àbí báwo ṣé pé èèyàn ń jẹ sàrà no eléyìí báyìí kìí ṣe sàárà ni wọ́n pè kíyàn sínú níbì kan ọmọbẹ nínú wípé ẹni tó gbé kalẹ̀ ó fún aláwẹ̀ lóúnjẹ sínú ni kìí ṣe sàárà wọn ò pé sàárà mi kankan nù sẹríà ó fún anabi sallallahu alaihi wasallam man fattara sa'iman falahu mithlu ajrihi ẹnikẹ́ni tó bá fún aláwẹ̀ lóúnjẹ wọn ò pé sàárà tó bá fún aláwẹ̀ lóúnjẹ jẹ ọ̀dà gbóná nírú ládàá àwẹ̀ rẹ̀ tọ́gbà òkè ṣe sàrà àwọn pèlè yẹn ó túmọ̀ sí pé mo ní bùkátà mo lè gbà ẹ̀ ní bùkátà mo lè gbà bí ẹ̀gbọ́n lọ́jọ́ òkè ṣe sàrà sàrà ẹni tí mo gbà látàrí pé mo ní bùkátà sí nísìnyí wọn ní bùkátà sówó ọ̀tọ̀rọ̀ wọn fún ọ sàrà lọ́gbà. So àbí òye wa onídìí rẹ̀ wọ́n fún ọ sàrà lọ́gbà so ṣùgbọ́n ẹni tí wọ́n ń pè lẹ́bùn kìí ṣe dandan kó ní bùkátà níṣẹ́ olówó ìwọ ló lówó gbogbo ilẹ̀ yìí ẹnìkan sì tún wá tún bọ̀ búrẹ́dì one twenty naira ṣé wọ́n ọ̀ lágbára jù bẹ́ẹ̀ lọ ni ó sì tún gbà wọn nípa ọmọ ó gbé ilé e sọ́sọ́ ọdún lòṣì kò sọ́ ọdún lòṣì náà. gbàyọ̀ǹda lọ́dọ̀ ta ni <laughs> ẹ̀rí nǹkan mẹ́rin ọ àmọ́ gbàyọ̀ǹda lọ́dọ̀ obìnrin pọ̀ fẹ́ fẹ́yàwó mi pé kí ni ṣéyàwó kan wá ti ọyọ̀ǹda fún ọ náà tí tí èsì pò ní bàbá rẹ̀. ó rí i pé a. tọ́ kọtọ́ <laughs> ní òfin ọlọ kọ fẹ́ yà kọ fọmọ haram haram ẹni kọ fẹ́ yà kó tún fọmọ tẹbi yà lò kó tún wá fọmọ rẹ haram èèyàn kì í pa ìyá àtọmọ pọ̀ fẹ́ lákòókò kan náà kódà tá a bá ti lè fẹ́ yà tí yà bá fi lè wọlé tó bá ti lè wọlé haram ní kó fẹ́ ọmọ rẹ̀ láéláé tó bá sì jẹ́ pé ọmọ lọ fẹ́ ọwọ́ pẹ́ ti sóyè tí ò tí ì wọlé haram ní kó ìyá rẹ̀ láéláé ilé ìjẹ́ bó ṣe jẹ́ àríkú fún un. Yeah. ẹni tẹ́ bá fura mọ̀ yín pé wọ́n sì ọpọlọ rẹ̀ ni so oògùn ti bàjẹ́ nù ẹ wọ náà tó fi kọ obìnrin yẹn sílẹ̀ pé ọpọlọ rẹ̀ ó padà sí lórí náà àríkùn sọ̀rọ̀ nítorí pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ sánà àti dínà àbòsí nù ọlọ́run bọ̀ fẹ́ ká sábòsí gbogbo tí ó bá sì gbé àbòsí kú ọlọ́run fẹ́ náà. ìsọkúsọ lásán ìsọkúsọ lásán náà alaikum salaam. kò sí tó burú mi náà alaikum salaam. ǹjẹ́ a lè fi àkàrà díndín kí ló dé tó fi dá àkàrà lórí náà kò sí tó burú mẹ àmọ́ ìgbọ́dọ̀ dàgbà sí ẹ gbọ́dọ̀ dọ́jọ́ sí ní sàrà àjọ kẹta sàrà àjọ kẹjọ sàrà ogójì ọjọ́ gbogbo ẹ takuta nabi wa Muhammad sallallahu alaihi wasallam sẹmọ kó kú yín gbogbo gbalẹ ń fẹ́ kọ lọ ọkẹ gbogbo gbalẹ ń fẹ́ kọ mọ wà nù wàhálà gbogbo gbalẹ ń fẹ́ kọ jẹ pé yọjọ mà àlìjánà àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo gbalẹ náà lẹẹma sí sàrà fún kìsìpẹ specialize ọjọ́ kan àbí irun kankan pàtó la gbọ́dọ̀ fi ṣe sàrà aleykum salaam. kí wọ́n á ní ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n ní lọ ájì yóò fi wọ́n lẹ̀ ní. àwọn sọ pé ó fẹ́ mú kan lọ ó fẹ́ mú kan lọ yóò ṣe kúrà kúrà òun náà ní ìmújẹ yóò kọ pépà mẹ́rin hajj àbí Mẹ́kà Mẹ́dínà sọ́bùr sọ́bùr ẹ eh, maka medina sòórò sòórò sòórò so yóò sì yóò rún àwọn pépà yóò pa àwọn lójú dé yóò dá àwọn alẹ kálukú mú kọ̀ọ̀kan ìtọ́ba filẹ̀ mú maka medina òní lọ àwọn yòókù sòórò ó sàbòsí bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam máa ń ṣe táwọn bá fẹ́ travel gbogbo àwọn ìyàwó wọn wọ́n sì mú jẹ ètò bá mú títẹ̀ lánàbì ni ó tẹ̀ tí wọn bá fẹ́ kó gbogbo wọn lọ ẹ̀tọ́ wa mú sùúrù yóò náà ntí máa mú àná pé kí àwọn èèyàn jẹ́ pé wọ́n jọ lẹ́tọ̀ọ́ yẹn ni ẹnìkan lọ so bó láti wá pé wọ́n ni ọtẹlẹ mi mọtẹlẹ mi rárá tó bá pé ńgbà míì náà ẹni tí ó mú òun náà ló mú kò tún sábò sí mbẹ títí tí kálukú náà lọ́ọ̀kì ó fi jáde náà àárẹ̀ kò sọ o tá má gbà pé dípò tá a fi máa sèmúje tí ó máa dàbí ìgbà tí ẹnìkan ní sá lọ́ọ̀kì ẹ̀mí lè lọ ní sùn èmi two three four nígbà tó lọ́n bá tún bóyin eléyìí sẹ́yìn muslim wa jẹ́ pò nìkan ní tíra àdéhìí ẹ̀dùá ní ìjọba ti sàdúà kò burú náà. lárúbáwá ni lárúbáwá ni lárúbáwá ni tẹ́ ẹ bá ti wá gbọ́ lárúbáwá ń gbà náà